àìmọ̀ ńlá. Olùmọ̀ àdómìyàn tó ń kọrin màrẹ́ o. Àìmọ̀ ní èèyà, àìmọ̀ sìgì magana na ziniya. Àìmọ̀ ní ṣẹ́ńrí o, àìmọ̀ lọ̀rọ̀ ìjà sí o. magana na ziniya ṣe ń ro àìmọ̀ lọ̀rọ̀ ìjà sí o. ọ̀rọ̀ bá dúró bí ilé ni o ó lè yí padà bó bá dọ̀là báyìí ti ń da eru ṣálẹ̀ eru tọ̀ lọ níkẹyìn ọjọ́ òun á ṣe máa nìtàn nílé ìláyé nínú ayé ká rọra ṣe ká má bàa ṣẹ̀ṣẹ̀ gbé o mo mọ̀ pé dídì lọ̀rọ̀ yóò lọ́títọ́ fẹ́ni ti lọ sókè sódò láti jẹ nínú ayé zaramazina. ẹ̀yà zani máa ń wá zani azani ọ̀sìn yá. ẹ̀dá ò mọ̀ pé ẹni tí ò mọ̀ ni ò mọ̀ o nbà mọ̀ o lọ́fin ni nbà ti mọ̀ o àìmọ̀ mà níṣẹ́ ni tí ń ṣiṣẹ́ tó tún wá ṣiṣẹ́ kiri láìmọ̀ pé lẹ́dùá nìkan nìkan ló mọ ohun tó pa mọ́ o bí eré bí àwàdà bí òtítọ́ o ẹni tó ń pè àwo tó tún pa láàrin nà lè máa rí nǹkan kan nǹkan kan kan nínú ayé ń bí èmi ti kọ́ ẹ̀kọ́ o a kì í pé lẹ́rù ká tún pé lọ ọ̀ṣọ́ o àìmọ̀ ni lò ti tọ́ lójúfẹ́fẹ́ ni tí kò gbọ́n o pé rírí ńlá. Ha, dadi ìlú òyìnbó. Àwọn yìí. Ẹ̀rọ àṣà. Yà báwo ni. Ṣé dáadáa lè dé? Ṣàlàáfíà ni. Ìgà tí wọ́n ń fààyàn. Àwọn tó ń fààyàn Nàìjíríà náà pọ̀. Ah, àmọ́ ká má kọrin yín àtọmọ yín jọra yín o. Ó dùn mí tí mi ìdámọ́ mi wọn mọ̀. Okay, I can see you are cordial, right? Èmi náà ni Quadri lórúkọ mi. Wọ́n ló máa ń bá mi sọ̀rọ̀ lórí fóònù. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe gan sa. Ẹ̀pọ̀ kí ló dé tí Wọlé fi sisi sẹ́yìn orúkọ ẹ̀? Dádì tẹ bá rí body gesture you know gesticulation ẹ ah. man she ṣe bí obìnrin kí wọ́n máa ṣe bí kolo ṣe bí ejò so I just feel like he, he looks um, feminine. Okay, yeah, so fi ń pè sisi Quadri. Fi sisi Quadri. Ẹ ǹ sà, àmọ́ ṣé ẹ mú nǹkan bọ̀ báyìí o. Màá rí ẹ létà. Létà àwọn ọmọ nàìjíríà mọ̀ dáṣà létà ẹ̀ pé létà gbogbo nàìjíríà dàtọ́ kọ́ra kẹlẹ́ sí government house wọ́n ní àmàrí ẹ̀ létà kó ṣe commissioner àmàrí ẹ̀ létà dialogue wọn nìyẹn. with my age mi ò lè fi ẹ́ sí ìsìnkú mi. Ah, ah. Daddy, it's, Wale. It's, um, it's been a long journey. Yeah. Ẹ fi sisi kọ jùlọ ẹ jẹ́ ká wọlé. Yeah, Wale. Yeah. Uh, picture tó máa ń sẹ̀nsì mi ní London wípé ah. ilé tó kọ́ rè kò fáìn bí eléyìí. Ẹ dádì, mo máa ń mọ̀ mọ́ ìyá so that uh, it will serve as a surprise ah. by the time to about in real life. Wale, yeah, àlù. Ẹ̀mí àlù. Wá ìfẹ́ ń kọ́ ọ, ó yẹ kẹjọ wá sí airport wá gbé nìyẹn. Ó lọ bí iṣẹ́. Ó lọ bí But ó pọ̀ pé èdè ni màá I couldn't put it at the We'll talk about that when we get inside. Okay. Yeah. Okay. Uh, uh, no problem. Uh, Sisi Quadri, hmm? àwọn boxes that wà me. I eh, kí n kó wọlé later. Yes. Later àbí nísìn já lọ já lọ wọlé o ti rọ ọmọọṣẹ gbà náà. so we have a lot to talk about. ah no problem no problem. I wo fáyín náà wá rìn bí àwọn ológun àná àfi bí àwọn tí wọ́n ti tíjọba yọ lóye sí. ẹ rọra sà máa gbé wọlé létà. ló fi mẹ́ni tí ò dúró tó ṣiṣẹ́ kó lè jẹ́ èrè rẹ̀ o kẹ̀dá máa gbàdúrà ṣe ṣiṣẹ́ kó má ṣiṣẹ́ bẹ́ẹ̀ lómìíràn jẹ́ ìyá ayé ẹ̀kọ́ ni ìṣèníyàn ẹ̀kọ́ ni fẹ́ni tó ti mú tó ti gan tó yẹ ti yé máa yé mi sọ̀rọ̀ yìí fún o. So Daddy, this is your room. láti freshen up, you know. Wow. Can rest. This is beautiful. Thank you. Thank you. Beautiful. Thank you very much dúró mo ń béèrè lọ́wọ́ ẹ látàrọ where is your wife ó ní ó lọ́bi iṣẹ́ ó lọ́bi iṣẹ́ ó máa tó dé this is ten thirty this is ten thirty ìgbà wo ló fẹ́ dé láti ibi iṣẹ́ tó máa wá dáná àbí tó máa ṣiṣẹ́ ilé i don't understand. Daddy, <laughs> like you said ten thirty ah Sherry uh, time ò tí lọ yeah sometimes ìyàwó mi máa ń ṣiṣẹ́ wọ two a.m. Ah. yes mo dẹ̀ ti advice ẹ pé wo tílẹ̀ bá ti ṣú just look for a nearby hotel lodge yourself and you can come back home the next morning yeah so that, that's no problem. ìyàwó ẹ̀ ń ṣiṣẹ́ ìwọ wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ sínú ilé doing nothing <laughs> níbo ló ti ń ṣe bẹ́ẹ̀ ẹ́ o gbé láìfọ́ ẹ láìfọ́ ẹ o gbé lé ìyàwó ẹ lọ́wọ́. Ah dádì kílẹ̀ kílẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ what are you talking about. èmi kò wọ́n understand eh, ah, ah. ìgbésí ayé tó ń gbé. ìgbésí ayé wo nìyẹn dádì kò sí nǹkan tó ràn nínú pé kíyàwó mi kó handle affairs company wa yes i'm not complaining Sandra is doing justice to the affairs of our company. As a matter of fact, Otin handled for the past fifteen years hmm. efficiently, and there has never been any problem. Yes, in fact mi ò rò bóyá mo lè ṣètò ìkan eh, eh, eh, tí Sandra ṣe lọ́fíìsì mi ò lè ṣètò. tí wọn náà bá wà níbi iṣẹ́ yẹn tó wà assist ẹ ṣé ìwọ wà níbẹ̀ ni. Ah, adájọ́ kí ni mo fẹ́ assist ẹ fún gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ mo sọ wípé she handles the company's affairs efficiently even more than I, I would have done yes so i don't see any problem in that pé ọkùnrin ṣe obìnrin ṣe kí ṣíṣe ṣàtìdí ṣíṣe ni yes. And, and that any suru. Sandra has, has handled the affairs of this company for 15 good years. 15 good years. That's an issue, Kokon. You understand? So I don't have problem. make me come, let me do the house chores, you know, you know, take care of the house mm -hmm. and mm-hmm. everybody's fine. Yeah. Look here. 20 years ago, kí mọ́ mi late. Tó bá jẹ́ pé bí mi ṣe ń jókòó sínú mi ò wá nǹkan ṣe. Gbogbo nǹkan ta ní lọ́jọ́ tèmi èmi àti yẹ lájọ ṣiṣẹ́ pọ̀ tó fi dòun ó wá dá ìyàwó ẹ̀ dá ìwọ jókòó síbí wà á máa gba ac sórí wà á máa kó jẹun kó mọ kó mutí that's all what you know. dade life ti evolve ó school lẹ́yìn ayé ìgbà tí ọkùnrin ló máa ń dáyà de gbogbo nǹkan ta and all of that this is a matter of capability èèyàn tún lè handle situation the best. as a matter of fact ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní tọ́jú lé ni mo mọ̀ pé àwọn full housewife wọn yẹn oh my god iṣẹ́ kékeré kan náà ṣe ó yẹ ká máa gbóríyìn fún wọn hmm. you know before i would lay the bed you know, wash the dishes, uh, uh, sweep the house, do the laundry, kí tó fọṣọ ọmọ, kí tó fọṣọ ìyàwó mi, kí tó dáná dé. Ah, iṣẹ́ kékeré kan ni full housewife ń ṣe o. You understand? And that makes it better let Sandra face the company why I face choice mi ni choice mi ni what a what a man can do a woman can do better. Hey, look here ayé ń ṣe ọ yes mi ò mọ ẹni tí mo ṣe tán fi wọ ọmọ mi lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mi ò dẹ̀ mọ tí mo ṣe tó á jẹ́ pé mo mọ ẹni tí mo ṣẹ̀ máa lọ bá yí pé kó dáríjì mi o mú ìgbésí ayé ẹ gbogbo nǹkan tí mo gbé lé ẹ lọ́wọ́ láì tí ì kú mi o dẹ̀ gbé lóbìnrin lọ́wọ́ níbo ló ti ṣerú ẹ. ẹ eh, dadi you see um, i know you're gonna be around for a while and eh, ojú yín máa tólẹ̀ tẹ́ máa fi rí the way tí Sandra ṣe ń handle company affairs wa. Wow and i'm very sure pé ọjọ́ tí n bá ti sọ fún yín pé mi kàn fẹ́ lọ sọ́fíìsì ẹ̀yin lè máa sọ fún pé kí n jókòó lé because she's doing excellently well. brian gbé bọ́sì. daddy this is my marriage and um, i know how to handle it best. àdìbì tó máa ń dùn ẹ̀dẹ̀. ó yá ó ó yá. have a lovely night. all right ká mọnú ara wa náà ó pé ohun tí a ṣe ṣì máa yẹ nìyàn ó tójú bá fa. irú kí leléyìí irú lọ́hùn àwọn àgbà bọ̀ wọ́n ní táládín ò bá sí nílé ọmọ ẹni ló ń jogún ẹ̀bù gbogbo nǹkan tí mo ti fi ọjọ́ ayé mi àárọ̀ mi kó jọ ilé iṣẹ́ everything tí mo ní tí n ti dààmú lé lórí látọdún tó ti pẹ́ tí mo wá gbé lé ìwọ wọlé lọ́wọ́ ọ̀sọ́kan orúkún ó dẹ̀ gbé lóbìnrin lọ́wọ́ ṣé ká sọ pé iṣẹ́ ayé ni àbí ìyá ẹ̀ tó ti kú ló fà ní àbí nítorí mo àbí nítorí pé mo ń súnmọ́ tó. kódà bí wọ́n ti tọwọ́ bọ ọmọdé lára kódà bí wọ́n ti tọwọ́ bọ lára ìwà tó ń wù yìí kì í ṣojú lásán kì í ṣojú lásán. Ah àìmọ̀ ni ṣe ń rí o àìmọ̀ lọ̀rọ̀ ìjà sí o àìmọ̀ ni ah. àìmọ̀ sí kí maganana ṣe níyà àìmọ̀ ni ṣe ń ro àìmọ̀ lọ̀rọ̀ ìjà sí o ọ̀rọ̀ bá dúró bí. bó ṣe ń lọ máa bá àánú ọlọ́run pàdé wàá dẹ̀ lọ láyọ̀ wá pọ̀ pẹ̀lú aya tàlàáfíà. <laughs> sórí anytime tó bá ti ń ṣàdúrà fún mi máa ń dùn because um, àdúrà ẹ máa ń dúró bí ìṣẹ́gun ó máa ń la ibi kúrò lọ́nà at the same time tó bá ti wá la ibi yẹn àwa mú bùkún àánú wọlé fún mi ní èrò pé mo lè fọ̀rọ̀ ṣe láyé mi ṣáà èmi kò lè fún rẹ ṣe mi mo náà mo pa ìlọ́rẹ̀ more than myself so kí ni kí bẹ́ẹ̀ prepare. Ah, mm. tí bá máa fi dé èèyàn jẹ́ ohun kan tí mo máa lè jẹ tí wọ́n pẹ́ ní mi máa dùn tó bá prepare lẹ̀ um, ok ṣé wàá bá mi gúnyán. iyán àṣọ ah, nǹkan tó bá ti fẹ́ mi máa ṣe fún ẹ. serious lọ́yọ̀ mi sọ pando mi ní kó ro iyán o gún iyán tí ò dẹ̀ ní ní kókó. ò jẹ́rìí mi <laughs> ọmọ náà. ọ̀rẹ́ ẹ máa jẹ iyán. ọbẹ̀ wo ló fẹ́ sí. Ah, ẹ̀fọ́ ẹlẹ́gùsí. ẹ̀fọ́ ẹlẹ́gùsí. pẹ̀lú àwọn inú ẹran ṣàkí onígbàwẹ̀. Ah, <laughs> ṣé kí bẹ́ẹ̀ fi ìṣàpá sí ìṣàpá ìṣàpá hmm. mo fẹ́ rántí ìṣàpá yẹn dáadáa ní ìṣàpá tí mo bẹ́ẹ̀ fi sí lọ́jọ́ kan okay yeah yeah yeah yeah yeah yeah like yeah bisi so okay tí o bá ti wá ṣe yẹn okay kí ni o bá ti wá mọ kí ni kí bẹ́ẹ̀ ra wọ anything. anything good anything, anything talk about It's true is fine mm. so um let me be on my way all right yeah, one, yeah. so um, yeah ah àǹtí ah. mi Sure. wọ Okay. ṣe wọ ọkẹ ẹ káàbọ̀ ah, báwo ni àwọn ọmọ mi kọ́. gbogbo aláwa dáadáa olúwa ṣeun ẹ ṣe gan. Um, ó dàbí kó sí lálejò so jẹ́ kí n tètè máa lọ sí sí iṣẹ́ okay um, so aunty um, ẹ fi làtọ̀ mọ́ ẹ. all right no problem. all right see you. Yeah. all right take care. but babe ó ti ń lọ nìyẹn. yes na má lọ sí lálejò kí n má wọlé má di sọ̀rọ̀ yẹn. o fún mi lẹ́tọ̀ọ́ mi náà. like no mo ti kí wọn wọn ṣe dé okay kí lè fẹ́ jẹ. má jẹ pan. what's that? Oh, my bad i'm sorry. <laughs> mm. Are you okay now? Your forehead, your forehead, your forehead, your forehead. Mm. Man, I You know I love you. All right, I love you I love you so much. I love, I love you, love you. I love you. <laughs> so, All right. Auntie, uh, ẹ má pè. Ẹ mú ní pẹ́. Bá mi take care aunty. Eh? Ah, sure. <laughs> Mo ń ṣàlejò ni. All right. Ó dà Oda. ó dà. Ẹ má Ogo. Must ah. ó gọ̀. Má sọ fún ẹ separate time pé ó gọ̀. Ah! Ìwọ ló ṣe ń fira bọkùnrin ẹ ò ṣe ń bẹ fún cookies ẹ ah. ṣé òun ò ní common sense ọkọ àti àwọn. àǹtí mi àǹtí mi mo pé bá ṣe máa ń ṣe nìyẹn. báwo lè ṣe ah. ṣe ìyá máa fi ìfẹ́ a máa fi ìfẹ́ wá rí reciprocate ní kí ṣe pé wọ́n máa fi ìfẹ́ bẹ ara wọn. àǹtí mi mi ìfìfẹ́ bẹ̀ ó love mi gan ju bí mi gan ṣe love ẹ̀ gan lọ bó ti ibi tó ń lọ ibi iṣẹ́ ni ó ti pẹ́ ó ń kánjú ni ó ti gbàgbé. bó o o lè take time ẹ láti máa sọ fúnra yín pé oúnjẹ tẹ fẹ́ jẹ nǹkan tẹ fẹ́ jẹ ni yára ẹ ní bèrè mọ nǹkan tó ń ṣe. àǹtí mi mi ìdẹ́ni fẹ́ kó máa fi ara ẹ bẹ ọkùnrin anyway kò sí nǹkan tó kàn mí mo ṣáà ní kí n máa ṣáà ja ẹ ṣá torí ìgbà tó máa débẹ̀ tó máa padà wá báyìí máa sọ pé mo gbé ẹ débẹ̀ ìwọ ló padà níbi tí mo gbé ẹ sí. tílẹ̀yìn padà bó bá dọ̀là pẹ́ni tí ń da eru ṣálẹ̀ eru tọ̀ lọ níkẹyìn ọjọ́ máa nìtàn nílẹ̀ yìí láyé ṣé o wọ wèrè ni ṣé o yàwó ló ń kọ́ géèsì gbẹ̀gbẹ̀gbẹ̀ káṣí àwọn pé igbó láti lọ mọ wá tó lè rè yóò pé ara ni. èwo la tún rí gbọ́ sí. wèrè ọkọ àmì náà ọ̀rọ̀ burúkú yìí òun ariwo sí wọ́n lọ láti jọ iṣẹ́ ìwọ́n tà mí jọ ẹ́ wọ́n béèrè mi wọ́n béèrè bóyá mi jẹ bóyá mi mu. Ah! lọ́mọ yìí kẹ́sì gbé egun ilé egun ọ̀dọ̀ àkùbù sọ fẹ́ lé mi ibi iṣẹ́ ìbí mọ̀lẹ́ wọn níbi iṣẹ́ ṣìrè kú wọ̀ ṣe ìbúwọ́ ṣiṣẹ́ náà sọ kú wọ̀ dà wọ́n níbi mírì èmi ò jẹ́ pé ṣì mírì gbẹ̀mù gbẹ̀mù gbẹ̀mù gbẹ̀mù mírì gbẹ̀mù gbẹ̀mù tẹ́lẹ̀ wọ́n níbi mírì àfimọ́nú ọkà bèrè pé tàbí wọ́n bèrè wọ́n bèrè tara wọ́n tọ́jú tara wọ́n ka yọ wọ́n ka jáde. sọ pé nígbà tí mò ń ṣiṣẹ́ lọ rántí pé mò ń bèrè tabẹ́ mò ń fọ́n tọ́rọ́kọ́ bọ̀ ni o ò ní láàká ìkankan orí rẹ kọ̀ kò sì pé mm. tó o bá lé mi láàrin tó lọ́kọ̀ọ̀ tó o ní rí mọ́ sọ bí wọ́n parọ́ fún ọ ni mm. mo sì sọ ńgbà tí ìyá rẹ fẹ́ fi ọ lọ́kọ ìyàwó sára sọ pé fi ọ wá bẹ̀bẹ̀ ni ah. mo sọ mo ní kí ni mo fẹ́ fi léde kéde sí níjọ́ làwọn ẹbí mi ó tó mọ́ gbé díòsì tó ń sọ mo tọ́ sọ látàárọ̀ yìí tàbẹ́ nìkan mo gbọ̀ngbọ̀n àkan nù rẹ̀ torí mm. sometimes tí ó sometimes wọ́n tó ń sọ yìí nítorí pé àwọn èdè olórí burúkú ìyè mi ò gbọ́ ogun tó bá ń jọ ni kò sọ kí ló mú ọ ìmọ̀ ẹjọ́ burúkú inú àríwọ ni ẹjọ́ ìwọ gbogbo ẹbí mi dé ọ̀rọ̀ pé mi gbádùn pé ṣèbí ọkọ mi ń ṣiṣẹ́ ọkọ mi ń ṣiṣẹ́ ó sì mọ̀ pé iṣẹ́ ìwọ ṣe wọ́n gbé kínní ẹni iṣẹ́ abẹ́wọ̀ mọ̀ ṣe wọ́n mọ̀ ṣe mọ̀ nọ́nà tọ́jú ara ọ̀ṣẹ̀ gbogbo ẹ̀ sì wọ́n mọ̀ ṣe. kódà kò sí wàhálà ṣé mo fẹ́ máa tọ́jú ara ní báyìí wo tí n bá ti dé tí n bá ti gba sálárì yìí mo lọ sọsì bí tubiyọ ti ṣètọ́jú ara wọn bá ń tọ́jú gbogbo àìsàn tó bá kù tí ń ṣe ọṣù ti gbọ́ wọn á máa lo àmì náà. mi lọ I no go anywhere. Ah, Ibola jẹ́ ìwà òyìnbó òfòtọ́ sùn, ẹnu ni ò ti gbé ọ, so ò ti gbọ́. I no go anywhere sir. Èmi ọmọ Paul, Amina bọ́ọ̀tà. Mi bọ́ọ̀tà. Amina bọ́ọ̀tà. Àní mi bọ́ọ̀tà. Mi bọ́ọ̀tà. Mi bọ́ọ̀tà. Kí ni ìyá ariwo sí eré èsì náà orí wọ́n mọ̀ ọ́ ṣe mí Mi bọ́ síta. Mi bọ́ síta. Ọ̀pá mi náà. Ọ̀pá mi náà. Ọ̀pá mi náà mo mọ̀ pé dídì lọ̀rọ̀ yóò lọ́títọ́ fẹ́ni ti lọ sókè sódò láti jẹ nìyàn nínú ayé saramazina. ẹ̀yà zani máa ń wá zani azani azania. <sighs> ẹ̀dá ò mọ̀ pé ẹni tí ò mọ̀ ni ò mọ̀. Ah, Daddy, ẹ káàárọ̀. How are you? Yeah, I'm doing good ah ìyá yìí ò tí ì lọ ni kí ló dé babe. kẹ́. ah. kí ló ṣẹlẹ̀ kí ló dé tó tí ì lọ. ẹ eh, mo ti fẹ́ ṣetán mo ní kí n sáré ṣe breakfast dáàdi mo mo ti fẹ́ ah that won't be necessary now ṣé o ti gbàgbé pé o ní meeting pẹ̀lú àwọn commissioners kan lé nìyí. of course but o mọ̀ pé ó yàtọ̀ sí bá tèmi àti ẹnìkan wà ní dáàdi wà around now i can't leave him like. it doesn't matter mo lè sọ oúnjẹ fún dáàdi ìwọ lọ ṣètò yẹn ah ah wọ́n máa rò bó lùwọ̀ I know okay Ma, bọ̀ wá bá mi sẹ́fẹ̀. It's all right ah wọ́n máa rò bó lùwọ̀ please. Ah. Yeah. All I love you. please o. Oh. all right daddy order out sir. ah bam bam party lè bá tiyàn jẹ. Ah, I ó tún sọ pé mi ò ní. <laughs> àfi bí ìgbà tó foyín sí kinní tàn sọ yìí adùnmáàdẹ́kẹ̀ ní kinní burúkú yìí o <laughs> kàn ń yọ̀ lọ ni gbàrọ̀ ah, ah, bam bam dọ̀ you know? kí ló fẹ́ lọ ṣe nílé. kọ́ńtrátì ah, wa ti tán. kò tí ì tán. kí ló ṣẹlẹ̀. màá rí màá màá tún kọ́ńtrátì sáà. sún bí ilẹ̀ ti ṣú. mi ò lè sún bí. Ah, wọ́n ṣòro ládùúgbò wa o. ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi ẹ má sọ̀rọ̀. ẹ̀lú àkànní mi olówó orí àdùnnú ẹkùn ọkọ̀ bámbàm. How are you, my love? Yes, yes, I'm okay, babe. Ah, but o imagine nǹkan tójú mi rí ni. Ha! Hmm. Wọ́n tún to extend meeting yẹn Eh, o. Èmi àtàwọn commissioner náà ni. Commissioner. Eh. Wo baby o tẹ̀lé imagine. Ah, alright. <laughs> I miss you too, baby. <laughs> Alright, bye. see you tomorrow. I love you kí ló ń ṣe yín kí ló ń ṣe yín kí ló tara yín gbọ̀n báyìí. Ah, mo fẹ́ kó máa mọ̀ pé òun ní rival ni. ní kí ni rival ní kí ni. àjẹ́ ah, mi ò ṣe rival ni. rival bá o eré o. wà á ò lè lọ kí ló ṣẹlẹ̀ kí ló dé. ilẹ̀ ti ṣú wọ́n dẹ̀ ń ṣòro ládùúgbò yìí o ò lè lọ o. èmi gan fúnra mi ọmọ orò ah. à ń fọmọ rẹ bọ rẹ. wà wà o fún orogún mi ní orúkọ olówó orí kí wàá lè mi. ẹ̀yin lẹsàn dáhùn rẹ ṣe kó ṣíwájú wa ni. bẹ́ẹ̀ tí kò wá. so kí wàá lẹ fẹ́ gba táìtù olówó orí fún. ọ̀dà ah, mo yàn. ìyọ̀dẹ̀ ń lo olówó orí méjì ṣe tó lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí ló yẹ tiwa kọmíṣánná. kọmíṣánná. ó ti yé mi. tó kọmíṣán. Ah, ah, ṣó tí ń lọ ni. mo ti ń lọ kí ló ṣẹlẹ̀. ṣé bí mo sọ fún yín pé n fẹ́ tẹ́lẹ̀ ṣe. ẹni pé. kí pé n fẹ́ tẹ́lẹ̀ ṣe. ẹ sọ pé. ṣé bó ti sọ fọ́pọ̀ yìí pé òní wá lélẹ́yìn ok kẹ kúkú wá pa mí kẹ lò mí pa ibo ni wọn lọ kí ó kú má dé bá kankan ibo ló ń lọ ṣe fẹ́ pa mí ni olójú kòkòrò ni ẹ ṣe fẹ́ pa mí ṣe fẹ́ mú ọ̀bẹ kẹ fi gé ọrùn mi. ok ẹ ẹ dadi ṣé ah, kí n bá yín ṣe sandwich then pẹ̀lú ah, milk ṣe ah, coffee or um, bonvita lẹ́fẹ̀ẹ́ wọlé. sá. kí ló ṣe ìyàwó ẹ tó mò lè dáná fún mi. a kò sí nǹkan tó ṣe ìyàwó mi dáàdi ẹ rí gbà tí mò ń bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn mi expect pé ó ṣì máa wọnú kitchen láàárọ̀ yìí láti lọ́ọ́ máa dáná ẹ àwọn kọmíṣánná mẹ́rin ló bá ní meeting láàárọ̀ yìí tábà lọ lose iṣẹ́ tó fẹ́ lọ bid fún kọ kò make sense. ohun tó ń fẹ́ lọ bid fún ṣe. bẹ́ẹ̀. tó ní meeting pẹ̀lú àwọn commissioners. bẹ́ẹ̀. ṣé kò yẹ kó mọ táyì tó máa jí tó máa dáná fún ẹ tó máa dáná fún bàbá ọkọ ẹ. àbá dadi ilé ilé ṣàsùn ẹ mọ̀gbà tí Sandra wọnú ilé lálẹ́ àná she came very late ànímọ̀ àwọn àárọ̀ kùtùtù sáré jí tó ti lọ ń dáná ah, dadi it doesn't it doesn't matter eh mo ti sọ fún times without number kó yé ma stress rẹ kí ló wà ní iná dídá kí ló ma sáré dá ma sáré kò sí kò sí ọ̀dọ́ fẹ́ jẹ tí mi lè tí mi lè ṣe fún yín ṣé tó bá ṣé kí n sáré gun yín ifá mi ní láti gun aníyàn pounder ṣé kí n ṣe yẹn ṣàmàlà lè fẹ́ ni àbí tú. má wọrí mo ti realize pé ọkùnrin ló ń dáná nu ilé máa ń dáná ti tèmi pa. ẹ ṣe màmá dáná kí lẹ ń sọ ṣé mi sí bí ni kí ló wà ṣé mi lè dáná fún yín ni. ọkùnrin ló ń dáná nu ilé yìí. àti kí lè fẹ́ jẹ yíṣubú bìnrin kí lè fẹ́ jẹ. fèrè ilẹ̀ kó kóra kó kó bóyá ń ṣe wọnú ilé lọ. Eh, it's alright it's alright um, ṣé sẹ̀mú wà ṣé kìí ṣe sẹ̀mú ẹ sọ̀rọ̀ náà ṣé mi ṣe ṣe wọn bá bá gbà mo mọ pé jíjí lọ́rọ̀ yóò lọtítọ bẹ́ẹ̀ni ti lọ sókè sódò láti jẹ nìyàn nínú ayé zaramazina zanima ayiwa zani azani ọsìn. ilé ìlàlẹ̀ bèrè ọ̀gá o ìbéèrè tó lágbára gangan ní tí ń parọ́ fún yín ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe wò yí ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí ṣé ní bọ́gà ṣe wà yẹn skirt náà wọ̀ o màdàmú ló ń wọ ṣòkòtò tó pé ṣe ń wọnú léyìí màdàmú báyìí òun lọ kọ́ ọ̀gá sì ni ìyàwó ni wọ́n nítorí pé ọ̀gá wọn ni wọ́n rọjà lọ́ra ta wọn ni wọ́n fọṣọ wọn ni wọ́n wẹ̀ fọ ọmọ náà lọ sí skul kódà kò sí bẹ́ẹ̀ sọ owó oṣù mi kí wọ́n kọ́ fún mi màdàmú náà san kò síwèé kan tí ọ̀gá lè tọwọ́ bọ̀ màdàmú náà máa tọwọ́ bọ̀. wọlé ló ń lọ sọ́jà òun ló ń fọṣọ ló ń gbálẹ̀ nù lé òun ló ń kọ́ ọmọ lọ sí skul kí ni ìyàwó ẹ̀ máa ma ṣe. àwọn ah, máa ma sùn ni wọ́n máa sùn ni. kálẹ̀ tètè débi sára ní tètè lọlẹ̀ kí gbogbo tí ó máa ń yòrò kọ́ra mọ́jà yìí yòrò bí lágbára lọ tẹ̀síwájú ilé ayé òun ti o. òru. aago méjì ni wọ́n sọ pé ah, ṣé gbomi mu o i have stress wọn ò ní nǹkan mi ju stress stress. ń bọ̀ òru. ọ́fíìsì mi ti wá dé lóòrùn tó bá dé báyìí ti máa wọ́n ju bí gíláàsì ọ̀gọ́ àwọn bá wọn fa ọmọ yọjú wò wọn. a ah, ní gíláàsì ni máa fọwọ́ báyìí wọ́n máa sọ yéè yéè apariwo gbà gbogbo oògùn tó fi ń pa ni ọ̀gá máa fún wọn. oh, oh. Eh. this is serious. bẹ́ẹ̀ni torí ọ̀gá yẹn ní ṣòkòtò bí yòó ṣòkòtò ló ti dìrò. ó dàbí ìgbà kan ti gbé nǹkan mi lè wọlé lọ́wọ́. rárá o ta ni mò ń bọ̀ dájì ah. ta ni ah, ẹ rọra mà. Ah. ẹ kú ọjọ́ mẹ́ta mo wà òkè mà arúgbó fọlọ́run grandpa. how are you how are you pẹ̀lẹ́ o. ṣé mo bọ́ ọ̀rẹ́ mi nílé. ẹ wọ́n ti jáde ṣé ẹ kí wọ́n kẹ́ tó máa bọ̀ ni. oh god a ti jọ ní appointment pa máa pàdé nílé. ẹ ẹ torí ibi tí wọ́n lọ ni wọ́n wà orí yín ẹ má bínú oh. ẹ fẹ́ pè wọ́n. no no no mo ní kọ. ẹ ní kọ. hello. hello ṣeun níbo ló wà. mo wà lọ́dọ̀ ọ̀rẹ́ mi nígbà tó máa jáde mo pé mi lọ sí ibi iṣẹ́ tí n bá lè máa dé láti ibi iṣẹ́ mo gbọ́dọ̀ jẹun orí ẹ orí ẹ ó ti dàrú ṣé wà nísìnyí o mi ní kò bá láwọn ọ̀rẹ́ rẹ̀ tó ń kọ́ káàkiri o mi ò lè má rí wọn ṣùgbọ́n torí ọlọ́run fọlọ́wọ́n bá bẹ ó mọ̀ pé mi ò fóúnjẹ mi ṣeré. mo fún ẹ ní just ten minutes ó máa fò ní ó máa rìn ní ibi tó wà ní mi mọ̀ mo fún ẹ ní just ten minutes tó bá kọjá ten minutes ìlà dàjú ẹ lọ. mo ti ń bọ̀ má bínú. ẹ ò ṣe é ti sọ pé wọ́n sọ pé sáwọn àfúnni ẹ ṣé o ó dàbọ̀ máa o ẹ ra ẹ ra dájì ẹ kú dùnú. mo ń gbọ́ tó sọ wípé òun wà lọ́dọ̀ ọ̀rẹ́ o. ọ̀rẹ́ jọ ni wọ́n àmọ́ àwọn ò sí ilé ọkọ o olóṣó náà ń ṣe o. ó ti rí bẹ́ẹ̀. ah pípẹ́ ti rí kò sí ìlú ti iṣẹ́ ọlọ́run fàlùbáríkà sí iṣẹ́ yìí ń gbé wọn travel ni ní ọjọ́ kan sí olóṣèlú ogun ọ̀rọ̀ síkú tọ̀nù ogun ọ̀rọ̀ sí Àbújá wọ́n ti ẹ̀ lọ́tàn ní Kogi wọ́n ròyìn ọwọ́ ọkùnrin táwọn bó sí oṣù orí burúkú bí kìíní ṣe yọ lábẹ́ wọn ni ah. lójú ara màdàmú wọn bá wọn jò ní nkéyé màdàmú tẹ̀ ní nkéyé wọn ni sáwà náà fi fòrò lásídẹ́ǹtì náà màdàmú ni àkíní ọkùnrin tí ń ṣe ni wọn ni kíní nǹkan ọ̀fù báyìí nígbà tó wọlé báyìí ó ń kó gbogbo ohun mú wọn bọ̀ ni àfi wà báyìí wọn lọ sí pẹ̀ lọ síbi tù wọn lè tó sùn méjì níbi tẹ̀sán bá wọn jó fún àtẹ̀dọ̀ gbogbo ẹ̀fọ́ pọ̀ ni. ìyàwó wọlé. ẹ ọ̀rẹ́ wọn ni best friend wọn ni ọlọ́rọ̀ wọn ni àpá wọn ò sì ń lé ọkọ àwọn mọ̀sí àwọn sì sọ pé kò sí ọkọ ní disciplinary àwọn pé tọ̀ àwọn ò lè máa dáná máa fọṣọ máa ṣe wàhálà. it's alright um, Audrey ibi tó ń sọ dé ó ti yé mi báwo rí máa ṣiṣẹ́ lọ. ẹ̀sà kọ́tà ilé ìfúnmi ká tó bẹ̀rẹ̀ ìròyìn kọ́. o lítà nìyẹn. mi ló mọ̀ pé lítà ni àṣìṣà. mo ti fọkàn sí kankẹ́ tó sọ pé lítà lítà everything is lítà lítà lítà àṣìṣà lítà àárọ̀ lítà ọ̀sán lítà jọ́n ti dé lítà ni data wo ti do fa sixteen years láì sí ẹ̀rùn àwọn nàìjíríà ìgbòbẹ̀ problem ẹ̀lò àmì aláfíà mo wà bó ò ní wọ náà. ní apá o. wọ́n jẹ́ ń parọ́ á ah, àròkọ àmì náà ti kún gan-an wọ́n rò pé bóyá kí n kàn dá kan wálé kí n sọ fọ́gà má kàn sí dá kan wálé pápápá ká sáré. ẹ́ síbo ọkọ mi ná wọ́n alẹ́ alẹ́ nálẹ́ lẹ̀ yìí ẹ ṣí géètì inú ilé rẹ̀ nálẹ́ ṣí géètì rẹ̀ tí wọ́n ṣe ṣí géètì rẹ̀ nálẹ̀ báyìí máa dé kọ́ọ̀mù bẹ́ẹ̀ yẹn aago kọ́ọ̀mù oníranù. kì í ṣí gíìsì lẹ. ìwọ yóò jẹ pé wọ́n tọ́jú ilé o tọ́jú ilé o fẹ máa tọ́jú abẹ́ wọ́n níra jẹ̀rí no food for house kò sí èsì náà ó ronú ní èsì anything wẹ́ẹ́ mọ́ka tọ́jú abẹ́ ṣí géètì rẹ o jájú géètì rẹ báyìí ju ṣe farada farada báyìí wọ́n kárí mi no problem lórí burúkú. Amina ẹ lo ẹ lo àbúrò Amina burú ni kí ni tó máa ń ṣe bí Amina pápápá ṣé wèrè làmínà ni ètọ́jú hmm? ọ̀nà abẹ́bà ẹ̀yẹ̀ mọ́ ká tọ́jú èsì náà oró yóò yà ṣeun náà ẹ́ wà láìtàláì wà dé níná tí orúkọ iye ààrẹ àti bàrẹ sọwọ́ yóò yẹ mọ́nú nẹ́nu náírà bẹ́ẹ̀ ó ti fi bún gbogbo òyàn gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ó kárù bún pátápátá olórí burúkú ọmọ àlẹ́ àbí kí n ṣí géètì lẹ́kì lọ kí ló ń gbénú ọmọ yìí tó gbogbo yín sì yanu lẹ̀ ń wò mí ràn àbólóyè làmì ràn. láì mọ̀ pé lẹ́dùá nìkan nìkan lọ́mọ ohun tó pa mọ́ ó bí eré bí àwàdà. So what's the name of that auntie that you like so much? Sister Tobi. Tobi. Tobi what? Uh, so why do you like her so much? I just love her. She's a nice person. Mm. ẹ sọ fún ọmọ ẹ jẹ́ kó mọ̀ kì í ṣe like in school. Mm. yeah because the bá ló like àti kanjú country ló then, ó máa máa higher interest nínú subject tó bá ń kọ́. babe don't, don't get it wrong now gbogbo àwọn teachers ẹ ló like but èèyàn máa ń ní favourite náà ṣéwò ní favourite nígbà tó wà ní school ni. Ah, gbogbo ni mo like papọ̀ yọ̀tọ̀ ní problem díẹ̀ pẹ̀lú wà ní math teacher eh. ẹ̀hẹ́n bó ṣe bó ṣe wá láìkì math teacher yẹn ló ṣe máa léyàn kan tó láìkì gan. Eh, wà á wà á sọ pé my favourite subject in nípa gbàgbọ́n àwọn secondary school mo like Yorùbá. Hmm? Yorùbá teacher mi. Mrs. Soni Balusi. What? Yeah, Yorùbá teacher nígbà yẹn. Yo, Mafini A1. What? A1 asterisk. Yorùbá, gbogbo akọ́mọ ní ìfẹ́. Ìfẹ́. Ìfẹ́. That's my daughter. How are you? Fine, sir. Ah, finally. I'm happy yeah, to see you. Látijọ́ yìí. How are you? Fine, sir. Ah, ìwọ ni mo rí báyìí. Ó ti fẹ́ ẹ̀gá tó kàn pa <laughs> gan. Ah. Dádì ẹ̀ka ọ̀tá. Ẹ dádì ìyàwó. ṣé o yes sir. See no problem in school. no. o dem face studies. Eh? yes sir. and i hope you're happy to see grandpa now. Yes, o ṣe gbogbo video calls ní ma ṣe ń gbà. <laughs> Eh, eh, daddy kí lẹ fẹ́ mu oúnjẹ òun ni kí n sáré lọ́ọ́ bá yín prepare. mo bẹ́ẹ̀ ra àwọn kọ̀ọ̀kan bọ̀ láti London. Thank you, sir. So, o máa tẹ̀lé mi lọ sókè sí kó wá lọ test ẹ. Okay, sir. Ṣùgbọ́n. Eh. Ṣé o ti gbọ́? <coughs> Ẹ dáàdi ẹ ṣe wà mi ò wá òkè eh. mi ò wá òkè. ẹni tó ń pè àwo tó tún pa láàrin náà lè máa rí nǹkan kan nǹkan kankan nínú ayé ń bí èmi ti kọ́ ẹ̀kọ́ o a kì í pè lẹ́rù ká tún pé lọ ọ̀ṣọ́ o àìmọ̀ nílò títọ́ lónífẹ́fẹ́ ni tí kò gbọ́ o pé rírí láyé àgbà tó mọ̀ye kì í. ọ̀rọ̀ ọkọ mi ò yé mi mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí bá rí bó ṣe ń behave gbogbo nǹkan tí ò kì í ṣe tẹ́lẹ̀ ló ti ń ṣe ń sìn ọkọ mi tó yẹ pé kò lè fún oúnjẹ ṣeré tí bá wá sun oúnjẹ ó máa ní kinní kan o ayé máa wo epo ojú ẹ kinní kan ti ṣe kinní kan gbogbo nǹkan tí ò kì í ṣe tẹ́lẹ̀ ẹ tó mọ pé mi ò lẹ́mìí wàhálà. ṣeun. má. ó dé ṣojú míjímíjímíjí ṣé gbogbo tó ṣẹlẹ̀ iṣu ẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ni bó ṣe máa ṣẹlẹ̀ ó kàn jẹ́ pé ọ̀nà tó tún gbé wáyé ó tún yàtọ̀ ni I've been telling you several times má máa tẹ̀lé ẹnu ọkùnrin má máa tẹ̀lé ẹnu ọkùnrin ọkùnrin lè gbé wá báyìí kó gbé wá báyìí wọ́n gbé wá tó wá prepare mẹ́ síbi tó wá wù ah. yes now ó mọ̀ pé ọkùnrin ejò ni wọ́n wọ́n ṣe nu ẹnu fún tó o bá ti gbà fọkùnrin kó yí ẹ síbì kan báyìí wo ó máa tẹ̀rì mọ́ bẹ́ẹ̀ ni wọ́n tó bá ti yí ẹ síbì kan báyìí wàá sọ pé no mi ò fẹ́ bí jẹ́ kí n ra dúró báyìí so that èmi gan lè wà nù tèmi náà. but mi ṣáà lè kú òun lé ọkọ ibo mo ṣe ti fẹ́ bẹ́ẹ̀ tí bá ní kí n fi lẹ́ǹsìn tí wọ́n pàǹtí mi mo ń love ọkọ mi gan mi ò lè fọwọ́ ẹ̀ ṣeré I don't think I can do without him. but for crying out loud ṣé mo ní kò fòpin sílẹ̀ ni Me, you go fọ́kọ ẹ sílẹ̀ now. But ní you also have to be very very careful ṣé o mọ̀ pé ọkọ ẹ tó lọ yẹn o mọ̀ pé o lè jẹ́ kó dòbìnrin kan ló ti ń bọ̀ jẹ́ tó wá bọ́ọ̀sì ti bẹ́ẹ̀ nẹ ọdún obìnrin tó ti ń bọ̀ yẹn o lè jẹ́ kó ti fún lóyún eh? jẹ́ tó wá bọ́ọ̀sì ti bẹ́ẹ̀ nẹ ṣé máa gbọ́ sẹ́ẹ̀ ah, torí yoró ah. ọkọ ẹ tó ń bọ̀ láti ibìkan yẹn o lè jẹ́ pé obìnrin fóbìnrin yẹn lóyún jẹ́ pé ìjà kan wà láàrin àwọn méjèèjì kó gbẹ́nájì yẹn wọnú ilé kó tó wá máa ṣó pìtì. ọlọ́run ò ní jẹ́ eh. ọkọ mi mo trust ẹ̀ pa kò ní girlfriend débi tó ti máa fún yàn lóyún ta ẹ wo ẹ wo ẹ má tiẹ̀ mọ́ ẹ má tiẹ̀ lọ bẹ̀yẹn rárá ẹ má lọ bẹ̀yẹn ah ah fún yàn lóyún kẹ̀ <laughs> àmújẹ́ àmújẹ́ ìyọkọ mi àná. èmi ti gbọ́ pé <laughs> òun ah, ah. kò máa jó òun mọ́ o eh, báyé báyé báyé wá báyé lọ báyé ń bọ̀. ṣe bó mọ kò kí n ṣe táìmù ọ̀fẹ́ lélẹ̀. nǹkan tá a rò kúrò máa ka bà nǹkan tá a rò jẹ ìgbà tó ti sáré pè mí ní pé kí n wá àwọn nǹkan tó ṣèyàwó mi ẹnì pé kí lè ṣe pé the family náà gbé àwọn lèbọ́lèbọ́ ló pè mí ìyàwó mi dẹ̀ ni wọ́n kàn pè mí ni wọ́n ní nǹkan kan ṣe bóyá nǹkan yẹn pọ̀ tàbí ó pọ̀ ṣe èdè mọ̀ bóyá lẹ́ra ni gbogbo àná kọ́ dìgbà torí pé mò ń ṣiṣẹ́ mo fi sílẹ̀ máa fi sí wàhálà máa lọ ṣáà máa pẹ́ máa sẹ́yìn twenty k ṣe kò fi ṣòwò mọ́tò. ẹ ṣe gan olùwà bùtò yín mà ẹ ṣe gan mo ò ní pẹ́ rárá. títí kọ́dùrì má pẹ́ o. mo ò ní pẹ́ mà àmì lè pẹ́ lọ́rùn mi lè pẹ́ mo ò ní pẹ́ ilé mi ò ní pẹ́ ah bàbá ìsà. títí kọ́dù ṣọ́pà. ọmọ ọkẹ sá ẹ má bínú mo kàn fi géètì sílẹ̀ ọ̀gbìn má bínú ṣe rí mú. ṣé kò sí problem it's alright. Yeah, babe tó ṣẹlẹ̀. okay. okay. yeah babe. ọlọ́kọ mi. yeah ṣé kò sí pẹ̀lú sisi pọ̀jù. ó ní pé òun fẹ́ gba àyè pé òun fẹ́ sáré lọ wo ìyàwó sick àbí nǹkan this guy is always coming up with excuses every single time aṣáfẹ́ gba àyè eh, ṣé kò fẹ́ better ká máa negate man right. ìgbà tó jẹ́ pé health issue ni. that's okay. I told him pé màá send twenty thousand naira sí kó fi ṣòwò Oh, that's that's thoughtful of you. Ebi dà fi thirty thousand kún. You understand? If You look too calm. Kí ló ṣe? I'm okay. Ṣé kìí ṣe kó fẹ́ jẹun? Mo á jẹun láìpẹ́. Mo jẹun láàárọ̀ actually. I ah, think get mixed fruit juice. Babe, ah. tí mo wà ń ah, ah, it doesn't matter you understand ìgbà tó bá wà lọ́fíìsì ṣé mo wá máa ń bẹ ṣiṣẹ́ lọ́fíìsì ni. kí ni o fẹ́ jẹ. allow me do the house chores. no no tí mo tún wá wà nílé lórí let me quickly get you something. babe now ah. I like wàhálà ṣá. mo rí páyé yìí kò yẹ nìkan kan o oríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀. Ah, wàá ní sùúrù ni o tara kí ló ń gbá ẹ lára gbagbagba. ah màmá àgbàlagbà máa ń gbádùn àgbo yíyan gan o. tí mo ti wá máa ń jìnnà gan bọ̀ ó lẹ́nu kan tó ju eyín fún mi pé tí bá débì bàbá mi lè ti ń wà wà láì mi ò fẹ́ẹ̀lì mi àgbogbo ah, bàdí mi báyìí bá ti lù báyìí ó máa ń lọ ó máa ń lọ sẹ́kẹ́ ẹ má ìbá mi ṣe bí ó five litres sọ pé màmá lò nílé tí màmá mú nílé. ìyẹn ń ṣe problem tẹ bá ní fifty litres màá bá yín ṣe owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ni àwọn tó dẹ̀ júwe báyìí fún yín ẹ̀ lè wá bí kẹ́ má ti wá mu. àmọ́ èlò la máa ń sọ̀rọ̀ pa ẹ̀ báyìí ẹ fún mi twenty seven fún five litres yẹn. aláyé mo ti sọ fún ẹ ìyá yìí ó ṣú ògùn. màá kí gbogbo ẹ̀ pọ̀ Ah yín. ìyá yìí ó jí ẹ̀rọ máa ń kà. ike àgbo mi. Ah, ah. ìyá alájẹ ah, bọ́dà mi lọ́jà àwọn ìlànà. small but mighty agbára mighty night ìrọ̀rọ̀ olúmighty òṣìṣẹ́ àwọn èèyàn rẹ̀. wọ́n ní jókòó. a má jẹ jókòó. a ní ó jókòó. èlò lẹ́kọ̀ọ́ ọmọlúwàbí ẹ̀jọ́ ṣé wọ́n rọ ni àbó mú. ní ìtì ẹ̀mí tó ṣe. bóyá alẹ́ alẹ́ afatọ̀ àti gbogbo ẹ̀ ká ẹ pa gbogbo ẹ̀ pọ̀ kó dọ̀kú. Ah, ṣé èsì àwọn ewé tó ti sùn lẹ́ra. ó sun kò ní. ṣé wo eyín àtúmọ̀ sun kò ní. àwọn ọmọ ìjọba ẹ wá yọ mí lẹ́nu jáde. kí ni dúta pò. ó ṣiṣẹ́ dáadáa ni. Ah, mm. kí ni yín mọ̀ sí ṣe kí iṣẹ́ kọ́ṣẹ́ ní í ṣe. ó wá láwọn ilé ìṣẹ́ èyí tẹ bá fẹ́ náwó sẹ má fọ ọkọ jàbí àárọ̀ kùtùkùtù la wà á fàtọ̀. gbogbo ẹ kódà. eléèlò lẹ ẹ pa gbogbo ní àṣùṣù àríwó ní eléèlò mo fẹ́ sọ ti kún ni. mo bẹ ti upgrade. tipẹ́tipẹ́. ẹ pẹ̀lẹ́ ti. ní sùúrù kò sí àdàbí okùn oṣù báyìí. ṣé fẹ́ rọ tí àbẹ̀ fẹ́ rojọ́ ó ṣàárọ̀ kùtùkùtù o. ọ̀dà ẹ̀ mọ́ bìnú. ìyẹn náà ti dà. owó rẹ̀ kan o fẹ́wọ̀n àgbóyin ti kan ni. ẹ gbọ́ṣẹ́ wò àbí ṣé tíyín kan ni. tíyín ni ó kàn tílé yín ni ó kàn ẹlẹ́nu òṣì mi ò gba transfer mọ́ gba transfer o rẹ́dà ìdáfẹ́ kan ṣe yìí bá mi. bẹ́ẹ̀ bá ti rí eléyìí ni ẹ kú sí o bẹ́ẹ̀ bá lọ kú ẹ mọ́ kú ẹ lọ kú sọ́nà àbúrò ọ̀sán bá kú bí wọ́n gbókù ẹ ni o. àbúrò gbókù gbókù o tọ́gbà bó ṣe wà ń tiẹ̀ fún alára olórí burúkú ara rẹ̀ injury player ni o. mẹ́sì máa lọ Ronaldo. lọ́dọ̀ ọmọ mi ẹ. Ronaldo owó mi ńkọ́. ó máa sàn. ta ni. àlàyé. ta lálàyé tó fi sí tọ́ọ̀fù àǹkárá ó ti yá ah, wèrè. Ah, ah, kí ló fẹ́ rí mi fún. kéré wọn bá fẹ́ rí yẹn máa súnmọ́ mi ọmọ olóyìn àlásìkò ó dárò àwọn àmọ́. Oh, okay. Omure. Omure. Ní kọ́ mi dáadáa o. Kọ́ mi, kọ́ mi dáadáa. Ó dàbọ̀ màámi ẹjọ ẹ má bínú ṣébi náà rí ibi táṣẹ kan mú lọ́wọ́ máàṣì kan lọ́wọ́ five lé ní ajé táṣẹ ló ju èjì mi lọ tí mo bá ah, ah, ó yẹ kí títọ ọgá gbogbo ọtọmọṣẹ là ẹ ẹ brown ẹ wà pọ. ìgbàgbọ́ bàbá kò gbọmọ la ó yá pàṣẹ fún jà lọ àárọ̀ kùtùkùtù la wà ìṣọ́ránsì ọ̀gá kọ́bà ọmọṣẹ́ kí kí kí máa tọ̀ fẹ́ fún ẹ. yálàjẹ o ṣọ́ránsì ẹ babalájẹ. ṣe mú mi fún kíni àwọn nǹkan tẹ́ ẹ kun ojú bàyà yìí ni. wọn ò lè mú mi fashion show làwọn ń ṣe adé ń tajà ni à ń polówó ọjà ni. a ẹ sì mọ̀ ta kò tá a bá parọ́ ló kù tí yóò ní bàjẹ́. àmì o àmì o. sáwọn tí wọn mú ṣé wọn máa ń pọ̀ pé wọ́n jẹ wọ́n tẹ̀síra yín ẹ wọlé ẹyẹ ń wò. kí ló dé ẹ fi ó ṣàrọ kùtùkùtù ẹ jẹ́ ń tajà mi èwo lẹ́jọ́ bí aláfiṣe nǹkan bá fẹ́ràn ní kẹrà máa lọ yínyínyínyín lẹ́nu òṣì. àdúrà kẹ mọ́ sọ́wọ́ àwọn àbúrò ni ẹni tí ọ̀lọ́gọ tí ọ̀lẹ́yìn ìdángbòrò kóró ní òní àánú yín ṣe mí tẹ́ ẹ bá kaná lára injury player. Ronaldo. ẹ ẹ dáhùn ni ẹ bọ́ sọ́wọ́. ọ̀rọ̀ yóò lé sí ẹ fi mílẹ̀ ah, ó ṣàárọ̀ kùtùkùtù. kí ni sẹ́ẹ̀tà. ọlọ́run ìkejì la jẹ́ ká má ṣe jẹra wa lẹ́sẹ̀ẹ́ ẹ ká ṣe pẹ̀lẹ́ tá bá rí ohun tí kò yé ni ká lè mọ̀ dájúdájú wádìí ohun gbogbo dájú dájú dájú ká tó mọ ohun tá a lè ṣe sí i ẹni àfọkàntán tí wàá tún fi àìfọkàntán ni ó léwu nínú ayé ń bí èmi wí ní tèmi o mo kọrin ní tèmi o ayọ̀ lọ́rùn lọ ìwọ mú wò rí tí bá tí mẹtọ wà kó pé mo rí páyé yìí kò yẹ nìkan kan o oríṣiríṣi ní ṣẹlẹ̀ nínú ayé ìrànlọ́wọ́ ẹnìkejì la jẹ́ má ṣe jẹra wa lẹ́sẹ̀. Amina. Sọjí. ọ̀gá. ta lọ̀gá rẹ̀ tó rí bí ẹlẹ́dẹ̀ tó mú mi kú ah ebi lọ sọ pé ẹ̀fẹ́ fẹ́ lọ fẹ́ tó mọ́ sọ bẹ́ẹ̀ àmì ná kí ló wá sọ pé èmi lókun lọ fẹ́. Ah, mo ti mọ̀ wọ́n máa tọ̀ ọ̀rìn wà ní ó padà síbi tó sí ń bọ̀ ni ó padà bẹ́ẹ̀ àmì ná tí n bá ti padà dé wọ́n jẹ́ bọ́ láàyè inú kó o ti kú àbí kó o ti roko ní kò sí wàhálà. ọ̀gá lè mi ní kùsẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá olùgbé ayé mi padà bàjẹ́ báyìí omi padà padà nílùú mi o wèrè ìṣọ́pọ̀ ẹbí fẹ́ gbogbo orí oníjà wèrè ara rúkú arúkú parí gbogbo orí ẹrú pa tèmi jẹ́. Ah! ká ṣe pẹ̀lẹ́ tá a bá rí ohun tí kò yé ni ká lè mọ dájúdájú. kò ṣe tèmi náà báwo lè ṣe bẹ́ẹ̀. kì í ṣe tiẹ̀ mo ti sọ fún ẹ pé mo lọ́kọ tí mò ń fẹ́. a ṣe bẹ́ẹ̀ yẹn náà má dojú tì mí má ṣe báyìí fún mi náà mo nífẹ̀ẹ́ tí mo bá nífẹ̀ẹ́ mo ni máa gbé débẹ̀ náà kí ló fẹ́ kí n ṣe sí báyìí. Hey babes, tonight is gonna be bad. Seriously. Òun kò tẹ̀lé wait. Ara mi ti ń ṣe bákan. Ingels, àti ń pẹ́ jù bẹ́ẹ̀ kí n tún pe mọ́tàfọ́kà ẹ̀ bí ó tiẹ̀ máa tó. Ẹwà àwọn obìnrin mọ̀ sí léra wọn lẹ̀ bí ata. Eré ògbé kọ̀ ọ́. Ẹ tún ara yín tò. Arrange your body, ẹ tún ara yín tò kẹ́jú kò dáadáa. Single life ló dáa yìí. É pois, oyin. hello. ẹ ra mo rí pé ẹ̀kọ́ ń ṣayé ni ẹja wà. ọyọ ìjẹjà ni ẹja wà nílé ẹja mo ń tà. bí kúrọ̀bù àjẹrọ mi ìjẹjà tí mo rí Hello. ló máa ló máa ló jarí. ẹ àǹtí alábìbáríkà yóò lọ jà yín. ẹ kálẹ̀ o. ṣé ẹ wà. Ah, ah. Ah, mo fọ́ ẹ̀rìn. èmi ò rí pé dájú kò kó wa ókè kákùnrin máa dájú kò náà. ẹ ṣé mo lè gbàgà wá bẹ̀rẹ̀ àbẹ̀ lè gbàgà yín wá. Well, ẹ jẹ́ kí èmi àtàwọn ọ̀rẹ́ mi ká join yín àbí kí lè rẹ. ẹ ẹ máa join mi àti pé ṣé ọjà yín ò lòkúta nú. Ah, Ọlọ́run máa jẹ́ kọjá mi lòkúta báwo lẹ ṣe rí mi bí. bó lọ́wọ́ yín ah, àwọn ọ̀rẹ́ mi nìyẹn. ìwọ àwọn méjì. àìrọ ah, kì í ṣe ẹni tó dàbí àwọn àjẹun tó níbi ìyàgbó nǹkan wọn. Ah, ah, ẹ stop náà tó bá gbé yín débẹ̀ tán ẹ má gbàgbé gbogbo yẹn á wà available ṣẹ́yìn náà. single níwọ̀n àbábílẹ̀ kọ ni. Bọ́lá single. Single ni. Single and searching. Ẹgbẹ́ ìwé ibi tẹ́ ń lọ ẹ ti rí lónìí. Wọ́n wulẹ̀ wá nǹkan kankan lónìí. Inú yín máa dùn ni. Àmì Jésù. Ẹ jókòó. Àwọn ẹyẹ kì í lọ pa àwọn ọ̀rẹ́ mi náà wá. Ṣé àwọn náà wà yọ lọ́mọ? Wọ́n pe ẹmu kán Okay babes. Hi àǹtí. bẹ́ẹ̀ ni tọ́jà bá ti dọjà alẹ́ pàtẹ́pàtẹ́ náà ni ó kúkú jèrè rẹ̀ ẹ pẹ̀lẹ́ bóò ni ẹ pẹ̀lẹ́ màá mi àbí. kámọ́ ẹ̀rùn mọ̀ ń bọ́ ẹ dákun ẹ̀ ẹ̀ dákun mọ̀ mi ṣe báwọn ṣe wà wọ́n ti bímọ kúrò ni. sọ bọ́lá wọn ni. kẹ́sì rí ah, mo sì ń wòye ju wọ́n dàbí ojú àwọn tá máa ń ṣe fíìmù àjẹláyé ajílẹ̀ yìí. ẹ stop ẹ ipò wà yọ mí lọ fà ẹ jẹ́ ìyọwọ́ yín wò sẹ́ẹ̀sì sẹ́ẹ̀ bíríkìlẹ̀ ọwọ́ yìí ti á mọ́ bí ẹkún mú ìdí ìbá. iṣẹ́ tí mò ń ṣe náà lélẹ́yìí. bó o wá ah. lọ jà sọ́jà yín dùn bàbá kan olùkọ́ jẹlé ìdùn ẹ̀yin náà bá a dùn àwọn ṣe ah, ọ̀dà ẹ̀mọ́bìnrin ìyàwó ṣe àyíwọ́ lásìkò àti wòran àgbàlagbà ní wàgbà bó o wá láṣìṣe ẹ̀rìn kọ́sítọ́mù dáadáa. bọ́ọ̀lù ẹ̀yìn fẹ̀sì bẹ́ẹ̀ wá ìfẹ́ ní kẹsàn-án ṣe fún àwọn mẹ́ẹ̀ta àbẹ́yàn kan lẹ fẹ́ mẹ́tẹ̀ẹ̀ta náà kò burú olúwa ló ní ilẹ̀ àtẹ̀kùn rẹ̀ àtàwọn tá àtẹ̀dónú rẹ̀. ṣé pásítọ̀ ni wọ́n ní wọ́n ní tẹ́ńkọ́. ẹ kí n fọ̀rọ̀ ọlọ́run kún kọ́ ẹ lè mọ̀ pé nǹkan bẹ́ẹ̀. ẹ máa gba rúùmù o ẹ bá fẹ́ ah. pẹ́ fáàmì ẹ̀ tẹ́ máa gba rúùmù. ẹ mọ̀ kan ẹ jẹ́ kí bébì mi kọ́kọ́ bá yín ṣeré díẹ̀ náà kó fún yín pray and bó yá ọyá gbé súnmọ́ wọn. ọjọ́ ọmọ inú yín ni. Ah, ah, gbé súnmọ́ wọn. nígbà bá ti ká pọ́npọ́rú ẹsẹ̀ yá dúró báyìí. ìwọ bá ń fọ́ra wọn sàn. ẹ ṣùgbọ́n ẹ̀ẹ̀kan kun ní òkòkò ni. Ah! ọ̀rẹ́ nu igan pọ̀ jù ṣówó wà ńlẹ̀ ah! ah! owó ni kókó. so ibi nìkan lè fẹ́ sùn sí ní ìsàsìnwó ọbẹ̀ nígbà àwọn èso lọ́fẹ̀ẹ́ ṣé inú kẹ́ ẹ kájọ lọ máa rọra wa lọ àbí kẹ́ ẹ lélẹ̀ bẹ́ẹ̀ sí lélẹ̀ àtàrọ̀ ẹ ti pèpè pé gbogbo káàdì ló ti tán lórí fóònù yìí ẹ sì ti wẹ́sẹ́wẹ́sẹ́ ọṣẹ ti tán lé ọlọ́sẹ̀ ṣé ẹ̀wọ̀n ní ìtàbá sì jọ̀dọ̀ àjọ fàyè Ah! ọwọ́ tí yín dáa ẹ mọ̀ mọ̀wọ́ tí yín wá o. ẹ wo ẹ ṣe kíá bàbá bá fọgbọ́n ọdún pinlẹ̀ ìwé rọ́jọ́ ọ̀la máa tó dáadáa. Ah! mo ti mọ̀ ọ́ báyìí lẹ́ẹ̀ni ah! ẹ̀wọ̀n bìnrin kò lè bàyọ́ ọlọ́mọ ilẹ̀ ọ̀pẹ́ àti bímọ kú rí bíi mẹ́rin mo ta pé. èmi kẹ̀ mo fẹ́ sẹ́ ẹgbẹ́ sórí irọ́ ìlégbé ti yà wà ìyá wa ẹ̀dá pẹ̀lú ẹ̀rù ẹ̀rù tí kò yé ni ká lè mọ̀ dájúdájú Wale, you have to listen to me. If you know I'm your father, you must listen to me. And that allot, that allot, you call your wife, I want her to leave this house. Daddy, I'm going to take anything from you. I will take anything. But for you to accost Sandra with such derogatory manners is unacceptable to me. You need back. Kí ló now. Kí ló dé? A lot. Adad, kí ló dé? Kí kí Sandra ṣe fún yín. a lot. daddy ẹ saw anything about Sandra but for you to accost that innocent lady with such derogatory manners is totally unacceptable to me. Me ò ní gbàgbọ́ ẹ. ó máa accept Wale ni. kí ló dé. wọlé ó she must leave this house and not only this house that company i hand over to you Oh God, fìbẹ̀ sílẹ̀. daddy what are you talking about which house what company She company to jẹ́ pé ẹ will for me have you forgotten that that company belongs to me legally. No. Yes, and this is my house as well. I know. Daddy Kilo Shele. This place can be your house, eh, eh. Wale. But that company belongs to me. Ẹ ti will company for me. ṣe ti Okay. Nǹkan tó bá dẹ̀ me, mí ni màá fi company tẹ will for me. She. Because what bá ti wù mí ni, and Daddy Kilo Shele. Are you see? That's Láti pé níṣẹ́ ni mo ti máa ń gbọ́rọ̀ sí yín lẹ́nu tẹ́ bá ní kí n jókòó síbi kan máa jókòó síbẹ̀ gbogbo nǹkan tẹ́ bá ti ní kí n ṣe òun ni máa ṣe ó ti wá jẹ́ pé for the very first time tí màá make decision tó partake nípa life mi ẹ̀jẹ̀ tó fẹ́ máa ẹ̀ tó máa control mi over ẹ jọ kí ni Sandra ṣe fún yín. Eh, because ó ti finger. kí ló finger àwọn. ó finger brain ẹ. you don't know what you are doing again. tó bá finger brain mi ó ah. finger in the right way ni. in the right yes, way. yes ẹ máa wo company yẹn is that company not better off the time you left it. ṣé o rí pé òponu. is it not better off. ṣé o rí pé òponu. ibo tó bá jẹ́ mi gan tó bá jẹ́ mi gan ni mo handle company yẹn mi ò lè ṣe débi tí Sandra ṣe dé yẹn. Eh. a ah, kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún mi náà. àná òponu náà because ah. mo gbé company mi lé ẹ lọ́wọ́ kó ló move ahead with it o sọ pé Sandra ló ló ló ló ń rú bẹ so ìwọ wá jókòó sílé kí ló ń ṣe nulẹ as a man. marriage of over fourteen fifteen years tàti bímọ lẹ́sìn wá sọ bọ̀ kọ́tẹ́ sọ yìí ṣọ́pìnrin nìyí ni ṣọ́pìnrin nìyí dáàdì sóbìnrin ni kí ló ah, ṣẹlẹ̀ gbọ́gbọ́gbọ́ ìkọ́kọ́ ti wà lẹ́nu kẹsọ gbọ́kọ́ tẹ̀ ṣe òye mi o ah, kò jẹ́ mi rárá o dẹ̀ ti take stand mi ẹ gbà gbogbo ilé tẹ̀ sọ I cannot live her alone. you will live. her. I won't. I promise you I you will have to. Now, tí wọ́n fẹ́ gba company yìí padà ẹ gba company yìí padà. that is what I will do. ẹ jẹ́ ká lọ bá lọ́ọ̀yà ń yẹn. no problem akérò tẹlẹ sóbìnrin ni yìí ni ọ̀rọ̀ ti sóbìnrin ni yìí ni dáàdi o dúró síwájú mi ò ń bí ẹ̀ lóbìnrin ni mí. ṣé dáàdi ló ń bá sọ̀rọ̀ báyìí. o sọ̀rọ̀ mọ́ wọlé o sọ̀rọ̀ mọ́. dadi ẹjọ turu Ọlọ́run ẹ fi yá mi. i apologize i apologize i'm sorry. àjàlá tánú ẹ is it not you ẹ ti ń ṣe èrè àìmọ̀ lọ̀rọ̀ ìjà sọ mọ̀ràn bá dúró bí ilé ní o sílẹ̀ yí padà bó bá dọ̀là bẹ́ẹ̀ni ti ń da eru ṣálẹ̀ eru tọ̀ lọ níkẹyìn ọjọ́ òun ṣe máa nìtàn nílẹ̀ èmi lọmọ bíbí inú mi sọ̀rọ̀ sí tó bẹ́ẹ̀ yẹn nítorí ọmọ olórí burúkú tó gbé sínú ilé wọ Ọlọ́run má má jẹ́ ṣiṣẹ́ fẹ́ lòmíì jẹ. irọ́ kàkà kíkú má jẹ ṣèṣe ni. a fi ṣàwádà ni. bẹ́ẹ̀ gbogbo nǹkan tí dáàdi sọ yẹn àpò ara wọn náà sọ sí o yes àpò ara wọn náà sọ sí i ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí stand wọn yẹn mi ò lè dúró pẹ̀lú ẹ̀ rárá yes a máa yanjú ẹ̀ ni nǹkan tó dẹ̀ wù mí kémi ṣe òní máa ṣe. ọkàn mi ah, ọrùn ẹni dáadé ẹ èmi ò ní wo ẹ kó tàpá sọrùn ẹ láéláé and if he said he wants it this way cause he got tó ní ká má ṣe ebọn ṣe besides I'll share for we be by ń gbé for the meantime tó máa fi want níbìbà wọ́n dẹ̀ mọ́ máa bá ti wọn lọ. mi ní ṣe bẹ́ẹ̀. Ah, ọkọ mi ọkọ mi tá a bá ti your nǹkan kan wá this particular company tá I ń sọ around, hmm. àwọn fúnra wọn náà fún ẹ̀. ṣó ti báyìí kí wọ́n ti it does not matter. why do you, why do you say it doesn't matter? it doesn't. ẹ̀bẹ̀ yóò ṣe matter náà nìkan tó ń ṣe sí mi yóò ṣe matter yes ṣé torí pé àwọn náà bí mi sìn kí n gbé ọrùn mi sílẹ̀ kán dẹ̀ má da kán dẹ̀ gé ọkàn mi torí pé mo fẹ́ jẹ mo fẹ́ jẹran kí n máa pe màálù ń bọ̀dà. this is what we do okay èmi lè resign for now ìwọ máa take over tó bá dẹ̀ jẹ́ pé àwọn olùfẹ́ take over kọ́ take over èmi tó mọ̀ níbi tí mo dé lénìí hmm ó fi pé tí bá wáṣẹ́ tí bá company wo ni mo fẹ́ tender CV mi sí tí wọn ò ní fún mi níṣẹ́ besides mo lè má ṣiṣẹ́ gangan ẹni kìíní kí mo kàn kí n máa ṣe business mi lọ and i'll be fine kò sí kò ṣe big deal i'll be okay i'm comfortable we are fine yes. even with or without a company mm. so kí ni big deal jẹ́ káwọn lọ ṣé wọ́n fẹ́ ṣe chairman padà jẹ́ kó lọ ṣe tó bá lè jẹ́ pé wọ́n lọ fẹ́ kó lọ ṣe go and do it you know you, you always have my backings mm. and whatever you need i'll always be here to support you ìyẹn dẹ̀ máa jẹ́ kán mójú kúrò lọ́rọ̀ wa tí tó máa fi padà tó máa dẹ̀ ti padà we can now decide that okay i'm resuming and if i don't want to kò kò ṣe big deal i'm fine we are good. Sandra. Sir. You're not going to resign and you're not taking a leave from that office. That's my stance and that's where I stand. Shubham is dádì òkan lè wá láti ibì kan kọ́kọ́ máa rò bóyá àwọn ọkọ̀ máa máa ọkọ̀ máa máa direct mi bó ṣe wù wọ́n tó máa tẹ̀ fẹ́ direct mi ṣé ṣé ọ̀nà tó yẹ kó máa direct mi sí lélẹ̀ is this the right part? bó má jẹ́ kí ọ̀rọ̀ dádì wa máa jẹ́ kí n tún wà mọ́dí lálẹ́ àkílẹ̀ṣẹ́ tó rẹ̀ what's wrong with you come on uh, babe you have to sleep. gbogbo nǹkan tó ń gbé bẹ́ẹ̀ ni gbogbo ọtí kò ní mínísì mi. What did daddy know? Ah! Let me check on my daughter, alright? I love you. Oh, yeah, it was soon. You need to sleep. Ah. Let me see my daughter. Whoa. Wọ́n kàn kúrò ń bẹ̀rù. Wọ́n yẹn o. Wọ́n yẹn All right, I'll, I'll be back in the jiffy, all right? wọ́n máa máa bá yín sọ ẹ ní gbọ́ tó bá dẹ̀ délẹ̀ ọrùn ìyàwó yín lè máa kó gbogbo ẹ̀sìn ẹ́ wọ́n máa ní pé kí n resign kí n wá resign yẹn wá yẹn wá jẹ́ big deal of course máa resign káwọn fúnra wọn kó wá resume kó wá ṣe káwá wò bóyá wọn ò ní pè mí padà àbí kí wọ́n gan kó lọ ṣe tó kó tí ẹ̀mí ẹ̀ ò ní gbọ̀n bóyá mind ẹ máa touch ground so kí ni big deal. bí eré bí àwàdà bí òtítọ́ ẹni tó ń pè àwo tó tún pa láàrin náà lè máa rí nǹkan kan nǹkan kan kan nínú ayé ń bí èmi ti kọ́ ẹ̀kọ́ o a kì í pe ẹrù ká tún pe lọ ọ̀ṣọ́ o àìmọ̀ nílò títọ́ lóní fẹ́fẹ́ ni tí kò gbọ́n o pé rírí láyé àgbà tó mọ̀ye kí n kọjá òye ṣọ́ọ̀tì yé ènìyàn nínú ayé. Migilaga maga logo logo minga Migilogo maga laga laga singa Migilege maga zege laga zinga Migilogo migilege laga zinga Àṣìṣe ṣìṣe Kálẹ̀rẹ̀ jẹ́ o Ló fi mẹ́ni tí ò dúró tó ṣiṣẹ́ Kò lè jẹ èrè rẹ̀ o Kẹ̀dá máa gbàdúrà bó ṣe. Kí ni pọ́nbẹ̀rẹ̀ lọ? Kí ló O ò lè gbọ́ mi kankan lẹ́yìn sẹ́ẹ̀. Àná ò ni wàhálà ẹ̀ náà? kí ni problem ẹ mo fẹ́ jáde òní má jáde kí n jókòó lé kó fún mi lóúnjẹ òòrùn fún mi lóúnjẹ so what's the problem kí mo ní kó ṣe nulẹ̀. kó tún lọ kí tún jẹ́ kó lọ kó lọ lé ọ̀sẹ̀ kókó tó wálé ó lọ bí kankan. ìgbà tí mo lọ̀sẹ̀ kan kí n tó jáde inú ilé o kí ni mo ṣe inú ilé yìí o no no no kí ni àwọn kí ni àwọn òwúrò ẹnu ilé fún mi kí ló ń ṣe fún mi. ìwọ kò tiẹ̀ kàn mí àjọ máa wà ní ilé ìtura ọ̀tẹ̀ nínú ó lọ ẹni wí ẹ̀. ṣeun ṣeun ṣeun o ti jẹ́ kí n mọ̀nà tà ìta ti dùn mọ́ mi lẹ́nu tó o lè fún padà wọlé láìláì o ti gbọ́ mẹ́ta láì mẹ́wàá ò lè gbé padà wọlé yìí. ìtajú mẹ́ lẹ́nu oh. o tún ní ká ọlọ́bì kọ́kọ́ tẹ̀ àní ọlọ́bì kọ́kọ́ ọlọ́bì kọ́kọ́. tó bá ti mọ̀ pé o mọ bí wọ́n ṣe ń pe ìdùnnú sínú ilé yìí ẹ bọ́n ṣe ń pe ayọ̀ sí sáàrin ọkọ àti ìyàwó kò sí nǹkan tó lè ṣe ìta tèmi wà yẹn tí mò ń lọ yẹn náà ni mò ń lọ. o ti yẹ. o tún so tún dùn lẹ́nu ẹ kó o tún lọ bó tún ṣe ń lọ kó lọ kó lọ lọ̀sẹ̀ kan kó lọ lọ́jọ́ mẹ́ta tí màá pé kí ní títọ́ ní gbé kan ọlọ́bì kankan jó máa wà sílẹ̀. àbúkà kí ni òòlọ kí ni mò ń jókòó ṣe inú ilé pẹ̀lú ẹ. kí ló lè jẹ́. eré pàwọ́ làjọ ṣe inú ilé ẹ́ ṣé mi ò ní sẹ́lá parí ń jókòó sínú ilé pẹ̀lú ẹ̀ so mò ń lọ́sẹ̀ fọ́ mo lọ́sẹ̀ méjì kí wá ní pẹ́lẹ́mì ẹ ìgbà n ti máa fẹ́ òní láìkè yìí ṣeun. a ní òtò bẹ́ẹ̀. ṣeun. ó lóbi kọ̀ọ̀kan lẹ́yìn ẹ tó máa wà nílé mi ó lóbi kọ̀ọ̀kan mi ò lè gbà. kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ nǹkan tó máa pa mí ni. Ah! nígbà tí mo pa igun ò tí fẹ́ parẹ́ sínú ilé ṣé ò tí fẹ́ parẹ́ sínú ilé ó ti fi ojú pẹ̀lú ó ti jẹ́ kẹ́nu mi mọ̀ ta ẹsẹ̀ mi ti dùn ta àwọn nǹkan tó mọ̀ tí mi ò mọ̀ pé obìnrin fi ń ṣàyẹ̀yẹ àyẹ̀sí ọkọ láyé àṣepọ̀ tó mọ̀ ti ẹ̀ pọ̀ tí wọ́n ti fi tọ́ mi lẹ́nu wò àṣetá ẹ̀ pọ̀ tó máa gbọ́ kórìí ẹ̀ máa ṣe kí orí ẹ̀ dàrú kórìí ẹ̀ fi ẹ̀kọ́ gbúrò. ó tún ní kó tó tún sọ lójú mi. àṣetá ẹ̀ pọ̀ mi ò mọ̀ sí àgbésùwùsù ah! àṣẹ àṣẹ àṣẹ àṣẹ lẹ́yìn ike ẹran àṣẹ kò mọ̀ pé ó tún dùdù nínú ẹran tèmi ò tiẹ̀ mọ̀ àṣẹ ò tiẹ̀ mọ̀ oúnjẹ ah! ah, ẹsẹ̀ èmi ò mọ̀ pé àwọn omi kan tó wà ní pé wọ́n máa ń lóyin nínú àṣẹ ò tiẹ̀ mọ̀ ẹ́ àwọn ata tí wọ́n máa fi ń sebẹ̀ àtàjọ́sìn tó ti pẹ́ńlé tó fi ń sebẹ̀ tí kìí jẹ́ kọ́ bẹ̀rẹ̀ dùn àṣẹ fresh àṣẹ fresh ọbẹ̀ ó máa jẹ́ kára dán òun ṣe ń dán ẹ àṣẹ àwọn omi kọ́ àdébó tí yàn bá mú báyìí lásán gbogbo skin náà máa jọ̀lọ̀ ni ṣeun ó ti jẹ́ kẹ́ adùn ta kó mọ́ mi lẹ́nu ẹ̀lọ́ mi ò lè stay sínú ilé yìí e, èdè gan èèwọ̀ ni. ṣùtọ̀ gbogbo ilé tó ń sọ ìpìtẹ̀ sí ọkọ̀ tó kàn mí bẹ́ẹ̀ ó lọ́ọ̀bì kankan mú sọ fún mi o ò lọ anywhere. ṣeun wọ́n máa lọ kí n máa wò ẹ́. ṣeun wọ́n máa lọ kí n máa fẹ́ lọ. àlọ́ lè mú mi àlọ́ lè mú mi lọ́dọ̀ tàbí àlọ́ lè mú mi. èlò fífà èlò kékeré ló ṣe rí yẹ tí bá ṣe mẹ́tàlá mẹ́wàá fún ẹ àti tí bá fi jáde ò lè mú mi. kò sí kẹ́kẹ́ tẹ́lẹ̀ máa ṣe kò sí kẹ́kẹ́ tẹ́lẹ̀ máa ṣe ọ̀dọ́ ìlú kankan mo sọ fún ọlọ́bì kankan. mo sì jẹ́ yẹn ó lè jà mí ní wẹ́rẹ́ ọlọ́bì kankan. mo ti jẹ̀ fún ẹlẹ́mìí. ó lè jà mí ní mo ti jẹ́. ọ̀rẹ́ ìyá mi wẹ̀ orí lórí kankan. no problem ṣeun mo fẹ́ jáde tí n bá ti padà bọ̀ lé máa pè é. mo bá ṣe ìdájú fọlọ. jọ́wọ́ ló ṣe jẹ̀rẹ̀ o ṣe bẹ̀rẹ̀ kí ló ṣe jọ́wọ́ ló ṣe wọ́n ló fẹ́ mi ni sórí ẹ pé. màá bá etí ẹ màá bá etí ẹ wọ́n ló fẹ́ mi sínú ilé ni wọ́n bá tún bá tọ́ bá bí ẹ̀dá tọ́ bá bí ẹ̀ dìde mẹ́ẹ̀kú bọ́ sí mẹ́ẹ̀ orí kìí ah, wọ́n máa bí rẹ̀ wọ́n jìdí mẹ́yẹn máa gbá ojú ìwà dákú lórí ẹ̀ pọ́ṣá mo dẹ̀ ń bẹ́ ń gbé kiri ẹ̀ ọ̀dẹ̀ ń ṣílẹ̀ gbégbá gbé kí n kàn jìnnì kí ló gbé tó ń gbé tó bá bí rẹ̀ wọ́n jìdí báyìí kò tó sí mẹ́yẹn tí bá nú ẹ̀ bolẹ̀ mo ń lọ ẹ́ after one month mo padà wá sínú ilé tó bá tún máa bá ẹ̀ tí yẹ bí ṣe ń lọ yìí lẹ́yìn oṣù kan ni á pè nọ́mbà mi tí n bá fẹ́ gbóhùn ẹ̀ máa pè é fúnra mi o ti gbọ́. owó lè jẹ lọ́wọ́. ìyàrá jẹ mi o. àwọn ọmọkùnrin ni wọn kọkùnrin mo ṣe níbẹ̀ tó àǹtí mi máa sọ fún mi àǹtí mi máa sọ fún mi o. ẹ̀kọ́ ni fẹ́ni tó ti mọ̀ tó ti gbọ́n bóyá tíye máa ní èmi sọ̀rọ̀ yìí fún o. Oh, àhẹ a lóní tàǹbóló ó ní ẹ̀yà ṣe kùn ọmọ ẹ̀dùn. ọmọ ẹ̀dùn ọmọ ẹ̀dùn iṣẹ́ yín ìpè ẹ̀ tó wá mọ̀ sí ọlọ́run wà ní ilé yín kúrò nídìí o iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀ fi lọ́mọ lọ́wọ́ kọ wà ní dókùtà lágbára ara ọmọdébọ yóò tún jogún iṣẹ́ ìlú ọyìn ah! wákàtí tẹ́ ẹ fi kàtíkè yín padà gbé iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe àmọ́ mo wá àtìkè mí tẹ́ mara àbó dìjà kò ní jẹ́ àwọn àtìkè ìdíjà. ẹjọ́ ìpẹ́ fún wa lówó. gbà tiẹ̀ tutù ẹgbẹ̀wó ẹ fún mi fífi àwọn afigbọ́kàrà ló torí ó ṣe pàtàkì kí n lọlé. ẹ ń ṣeré ni abẹ́ ń ṣe eré ṣe lẹ́yìn tẹ ka state and capital tán lára mi ẹ wá ń gbé fígò lèmi lọ́wọ́ àbí kò fẹ́ yẹ yín ni abẹ́ fẹ́ rí nǹkan mú délé àbú lórí burúkú ni yín ni ah, ah, irú rubbish wo lélẹ̀ náà kí lè fi ń lọ wá ìyá àgbà tí mo ti rí tí mo ti tẹ́rí ẹgẹ̀ẹ́gẹ́ lóye kí n ti kò lè sí súra rẹ̀ tó máa ti ara yín jáde ṣùgbọ́n kò tẹ́ ṣe fún mi wọn kì í ṣerú ẹ̀ o ẹ tó ṣerú ẹ̀ lánàá ó lọ pinni ó kú pinni bí ah bó lè ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn ẹ ṣe kíní ká ẹ jókòó sára kẹ ẹ ṣe kíní jàre ah. ta ló kùrù tó fẹ́ mo fẹ́ kẹ́ ẹ sọ kẹ́ ẹ lè yín kọ́ kárí mi. Ah, ah. ṣé o bẹ́ẹ̀ ìbúkú ni bàbá yìí ni ó tún wá gbé fún ẹ̀kọ́ lọ́wọ́ lọ́wọ́ tó wá sọ fún wa pé kíní kan ayé máa bàjẹ́ ni. ó tún wá gbé bẹ́tà kò dẹ̀ ní bẹ́tà fún ẹ. ọlọ́run ò ní ṣoríire. Ah, babes ó jẹ́ wọ̀n mi. mo mọ̀ kọ́ tí mo fẹ́ sọ mọ́ ni sórí ìwọ tó o ṣerun ojú bí abẹ̀bẹ̀ ìsórí ẹ ah! ti dàrú o ìwọ tó pé nígbà tí mo fẹ́ ti bomi sì fọ̀n jáde sí wọ́n lọ́kàn ra rẹ lé ńlẹ́ ọlọ́mọ mẹ́sàn-án tọ̀sẹ̀ àbí ìtàn fi ṣe pósítà àwọn abẹ́ mi sọ pé mi fún ọ ní ìlú jọ tí wọ́n ti ń jàn ibẹ̀ tẹ́lẹ̀ fún iṣẹ́ kò bọ́kà lé sóòní jẹ́ láìsí láàárọ̀ la ah! ìwọ méke ọwọ́ alóòní jèrè ni bẹ́ẹ̀ ni gangan fẹ́ jèrè yín ni tẹ́ ẹ bá lórí yín burú èmi gan. àwọn kò gbẹ àwọn kò gbẹ náà. ẹ jẹ ẹ wọ orí yìí ti dàrú. sísè kọ́ńtì. ìwọ ẹ máa bọ̀ ìwọ náà wà á jẹnu yà ẹ yọ jẹ pọ́n èmi ni wọ́n rẹ̀ yìí ọ̀yà ẹ máa jẹ fúnra yẹn ọ̀yà máa jìyà yìí lọ. orí òní jèrè òní jèrè ìdí yìí náà òní jèrè ìdí yà ìwọ òní ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ọ̀yá sí ojú sírí sàn sírí sàn sírí sàn ọ̀yá sẹ́ ẹ̀gbà mẹ́ta àbẹ́ ẹ̀gbà mẹ́ta sẹ́ ẹ̀dẹ̀wò padà bẹ́ẹ̀ ẹ̀dẹ̀wò padà ẹ̀ẹ́dẹ̀ padà bí ẹ̀dẹ̀ padà láyé eyín ẹ̀ ní sísẹ́ ìmọ̀ ìyá ọ̀jẹ̀ yìí. àìmọ̀ sèkì magana na zenia àìmọ̀ ní sẹ́ńrì o àìmọ̀ ìjà sí This is serious o. ogun abẹ́lé gbáà lélẹ́yìí ṣé o wá rí wọn bá wí ni àbí ọkọ mi tí mo bá sọ̀rọ̀ tí kò gbọ́ ẹ́ mo ti gbé mo ti bẹ́ mo ti sọ fún kó jẹ́ kí n resign kó sí nǹkan tó le tó bẹ́ẹ̀ nígbà tó yẹ pé mi ò ní other businesses tí mò ń ṣe besides tí mo fẹ́ sọ pé mò ń kan léènì nílùú tí mi ò ní rí ni ẹ́ anúgbà tó dé ẹ̀kọ́ jálẹ̀ tí kò gbà ẹ́ ìgbà tí ò dé gbà. Ah, mo mọ̀ kọ́ tí màá sọ fún ẹ sùúrù òkè ń pọ̀ jù o àfi tó bá ní tó o ní láti ní sùúrù gan-an ni ah. but ìgbà wo wá ni dáàdì ń padà. dáàdì bàbá tèmi wò yẹn bàbá yẹn ò jẹyàn tó fẹ́ padà o wọn ò jẹyàn tó ń lọ́bì kankan bó ṣe wà yẹn. Ah, o ní láti bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ ni o ah, báwo náà ṣe ní padà. ó dà pọ́n dídí wà torí tèmi gangan ni he doesn't even have the attitude. I don't think so. I have no idea. Èmi ò mọ̀. Kí wá lọ́kọ ẹ̀ sọ sí? Kí ló fẹ́ sọ sí? Ṣó máa fokùn fa bàbá ẹ̀ ni? Ó ti ní òun ò máìndì kọ́ lóun lọ lémi lémi báyìí. Ọkọ mi lè bá wọn kẹ́rù wọn jáde. Ọkọ ẹ̀ náà ló máa bá sọ̀rọ̀. Ah. Ló máa bá sọ̀rọ̀. Ọkọ ẹ̀ náà wà ń kọ́. Ah wọn àti dáàdì jáde. àìmọ̀ ṣègbè magana náà ṣe ni àìmọ̀ ní. padà bó bá dọ̀là pẹ́ẹ́lí ti ń da eru ṣálẹ̀ eru tọ̀ lọ. two weeks ti ti fún yín ní irun ọmọ ẹ̀ nì ẹ dẹ̀ tí yóò rí sí látọ̀dọ̀ yín náà kí ló ń da dúró kí ló ń da dúró jọ́ta tí mo mú irun yẹn wá ẹ sọ pé within one week to two weeks màá ti rí result two weeks ti two weeks la wà yìí náà <sighs> ok kí n fún yín lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ yìí àbí before the end of this week okay no problem sùúrù tó lọ́jọ́ ni but one thing ni pé ṣe mọ̀ pé àtijọ́ ti ti mú kíní ẹ̀ wá báyìí èmi gan ní rest of mind mò ń ibi resort yẹn lọ́kàn mi wà ẹ jẹ́ mọ́ ah please please uh-huh, uh-huh. okay no problem màá tún máa pè yín. God. Àbí? Two weeks ló pé náà. Two weeks la wà yìí náà. Ọ̀gẹ́ wọn ọmọ lọ́mọ. Anyway, èsì ayọ̀ la máa gbọ́. But, but, hmm, tí ò bá ń ṣe ọmọ mi lónìí ọmọ yẹn, ẹni ilé ìyá gbóná sáà, sáà. I promise them that. Tí ò bá ń ṣe tèmi tọkàn jẹun sọmọ mi lọ́rùn òun ah! ṣe máa nìtàn ọkọ mi rè. dáríjì mi àṣìṣe mọ́ ní ní kíni. gbọ̀kọ́ èmi kọ́kọ́ ṣerú àṣìṣe rẹ̀ yẹn rí gbọ̀kọ́ èmi kọ́kọ́ ṣerú rẹ̀ rí mọ́ rẹ̀ yẹn dáríjì mi. ìgbọ̀nsẹ̀ kékeré létí ọbẹ̀ gbẹ̀gìrì létí àwo rẹ̀ ni o tá a bá nù kó sọ́kùn kùn bẹ́ẹ̀. ẹjọ́ kan ẹ kóró o ẹjú clean and comot o. mo ti gbà ọkọ mi mọ ọkọ mi mọ ọkọ dáríjì mi ọkọ mi kọ tó wípé. ẹ sílẹ̀ lọ́nà báyìí ilé mẹ́wò lójúlé kó o wẹ̀ kó o tẹ́ra lẹ̀ tí o bá ti ṣetán báyìí lásán èmi lórí jẹ́ ìgbà ìlọ́dọ̀ ga. mi tẹ̀ra nálẹ̀ báyìí tó bá mi so oúnjẹ ilẹ̀ dáadáa tí o ti mí. ah forget and forget. bọ́ká forgive forget. forget forget. forget ọkọ mi náà o. àmì ọkọ mi. olórí burúkú olùsìn nígbà láńlọ́ọ̀dù bá lé ọkọ̀ wà lọ́wọ́ jásí o àìmọ̀ ní èèyà àìmọ̀ ṣègbè maganana zeniya àìmọ̀ ní ṣẹ́ńrò. ṣọtiri òdìrí rẹ ṣé o ti wá yí pé kọ́ ló ní ọmọ tó gbé wá sínú ilé wa ń bì. Daddy. Yes. Kí lẹ rò? I mean, kí ló ń gbénu yín? Èṣù ni o. Èṣù. Sorry sir. Hmm. Mo ní ìgbé kí ló dé irú àròkàn wo lẹ rò máa fi rò pé kí ló ṣe DNA fún ọmọ mi without my consent or my husband's consent. But oh babe, are you aware of this? Tẹ́ fi rò pé yẹ kẹ́ ṣe DNA fọ́mọ mi. Yes, màá ṣe. Nítorí pé mi ò fẹ́ kó gbé ọmọ àlè wọnú fámìlì. Ó yé mi, ó yé mi. Mo understand nǹkan tó ń sọ. Ṣé flight ló ń bá ni àbí night flight? Okay, okay. So kó gbogbo receipt yẹn lé lọ́wọ́ ṣáá? okay fine fine ah site ẹ ah site ẹ wọ́n ṣì ní is it not day before yesterday in fact every three three days ni man ń and the work is moving in fact uh, eh, baba engineer yẹn mo credit ẹ o yes yes ó ń lọ ó ń lọ the way tẹ fi ń rọ̀ṣẹ́ lọ yẹn àfàìmọ̀ kílíọ̀n máa parí before December eh, it's, it's okay very good design mo wọnú ilé mo wo gbogbo ẹ̀ very good design job well done yes who is that jọ̀ọ́ má bínú jọ̀ọ́ jọ̀ọ́ máa pè é padà ṣùgbọ́n please how are you. fine sir. kí ló máa ń ṣèwọ ọmọ báyìí kí ló máa ń ṣèwọ ọmọdé náà ẹ ẹmí èlò ni fẹ́ sọ fún yín pé tó bá fẹ́ gbé drinks wá fún mi ó yẹ kó máa fi àìsí ohun Oh ò fi àìsí idiot idiot. Turn back. No, no, no, turn back. Kí ló ṣe ẹ́ lápá? Mọ́mí sọ pé se ṣe bí nìyẹn sà. Wọ́n ṣe bí máàkì ìmọ̀ ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni Okay, no problem. You can go. Okay. It's all right. Comment tu joues tẹ́ ti ṣe DNA test yàn mi ò fẹ́ mọ ẹni tó ṣe fún yín àmọ́ mo fẹ́ sọ fún yín categorically with all my strength and might with everything that I have inside of me wípé wọ́n gba owó lọ́wọ́ yín ni hmm. ẹ kàn ná ẹ kàn ná owó lásán ni ẹ sà ọmọ tèmi ìfẹ́ olúwa tí mo bí fún olúwọlé ọkọ mi kò kí n ṣe ọmọ àlè. bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ ọmọ mi kò ṣe ọmọ àlè. ọmọ àlè yín. so DNA ló ń sọ pé ó ń parọ́ yẹn. DNA ò kí n ṣọlọ́run with due respect sir. ìtura ẹ̀ ti gbé sílẹ̀ wọlé tó ti rí pé aṣẹ́wó lẹni tó gbé sílẹ̀ ti o ṣá o ti rí outcome result. dati dati dati dati níwájú ọlọ́run àti ènìyàn máa wojú yín sà. èmi gba àwo títì ẹ. mi láì bẹ́ẹ̀ ṣe ń bá mi run marriage mi o. èmi gba àwo títì ẹ. as a matter of fact top party lẹ jẹ o. top party èmi. yes. àná òkùnrin yẹn dna ó kàwé mo ń rán ẹ school o lè kà fún rẹ ṣé dna fẹ́ parọ́ ni wọlé. as far as i'm concerned sharing nkan tẹ pé ní result or something is is highly inconsequential to me very consequential ọkọ mo sọ fún yín pé dáàdi ẹ fi Sandra lẹ ẹ fi lọ́rùn lẹ̀ náà ah ah ṣé bí mo rí kí n tó fẹ́ ó tẹ́ mi lọ́rùn mo dẹ̀ fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó kí ló tẹ̀lé dáàdi ṣọ́bìnrin ni yín ni ah ah ṣọ́bìnrin ni yín ni I don't like this ẹ bọ wàhálà àti ẹtọ́ àfàlà láàrin àti àwọn ìdìbàdàn kí n sí ni kí ló tẹ̀lé náà kí ló tẹ̀lé kù kí ló tẹ̀lé. wọlé. adé fi mi lẹ. you are working out bẹ́ẹ̀ sọ yóò ìyàwó ẹ mú dì síta kí ni ìṣòro wọ ọmọkùnrin ìyàwó ẹ ti ó ti fi kúrùn ẹsẹ̀ ó ti mú dì síta ọmọ tí ò ṣe ti tẹ lọ́gbé wá fún ẹ adẹ̀ ń jẹ́ kó yẹ rìsọ́ọ̀tì ní DNA test ọdẹ òkòlù ò ń tọ́mọ pẹ̀lẹ́ ìyàwó mi. mi ò mọ nǹkan tí mo ṣe fún dáadé mi ò mọ kí ni mo rà nígbà wọn mi ò ṣe wọ́n rí wọ́n láìkì mi kó tó di pọ́n wá mi ò ṣe nǹkan kan látìgbà tó dé mi ò kọyán wọn kéré mi ò fọ̀rọ̀ wọn mú mi ò mú kí ló ṣe àṣìwọ̀n mi láti ti fẹ́ yọ ilé ayé lẹ́mí mi ó ti sú mi ó ti sú mi ojoojúmọ́ làwọn àtọmọ wọn fi ń jà àdìbò mi ṣoṣoṣoṣo báyìí wọ́n pè mí láṣẹ́wọ́ ibi. Ah! àtijọ́ tí mo ti mọ nǹkan mi mi ò mọ ọkùnrin mọ́ dádì ló ṣe DNA test fún ọmọ mi ah. tí mi ò mọ pẹ tó kó mi ò mọ pẹ wọ́n lè mi gbé ọmọ àlè wá sínú ilé àwọn dádì kí mo ṣe ṣé wàá rí gbogbo nǹkan tó ti ṣe láti jojú iye òsè ní ìṣòro pé ebú tó bù mí àwọn àtọkọ mi ti ń jà all the time hmm. ṣe ló dàbí ẹni pé èmi ìmọ̀ okùn mi ò balẹ̀. àárín bàbá àtọmọ rú big mom mi ẹmọ́wọ́ mi ràn yín. ìgbà bí mo dáràn ẹ̀gbọ́n mi ló ṣe kí ni. ó ṣe daily test wọn ló mọ àlè ní mo mú wá èmi. Ah! èmi ọmọ àlè níbo ni mo ti rí i ẹ má má wò mí ràn ẹ̀gbọ́n mi ló ṣe DNA test ọmọ tiẹ̀ láì sọ fún yín ẹ̀gbọ́n mi kí ló kọ ẹ̀gbọ́n mi pẹ̀lú gbogbo eléyìí ẹ̀gbọ́n mi máa ń tọpinpin kí ni tí wọ́n ń bẹ̀ láti lọ ṣe DNA test ọmọ ẹ. Ah, ah. inú ọkọ mi ò dùn <laughs> ẹjọ́ tá ló máa ṣe tí ò ní bínú èyí ó mú ọmọ èèyàn lọ ṣe DNA test àbí kí náà yọ lára ẹ̀ lọ́ fi ṣe ná ó yẹ kí wọ́n sún ẹ̀gbọ́n mi kí ló kọ́ wọn láti lọ ṣe DNA test ọmọ lọ́wọ́ kí ló mi rò pé nàìjíríà ìbò bẹ ẹ̀gbọ́n mi ó yẹ kó padà sínú òyìnbó ni o gbogbo wa tó wù yóò bá ti bíbà yìí mu o wọ́n lọ ṣe DNA test ọmọ lọ́mọ lẹ́yìn wọn kí ni títí wọn bẹ̀ mo dárùn wo mi bá wọn jà ìwọ ṣáà fọkàn ẹ balẹ̀ bí wọ́n ṣe báyìí fọkàn ẹ balẹ̀ wọn ò ní kankan tó máa ṣe fún ẹ kí ló fẹ́ ṣe fún ẹ o wo o ò lè move an inch báyìí kò sí kankan tó máa ṣe fún ẹ ìwọ ẹyẹ a ní kò wẹ̀ yẹn o trust me wẹ̀ yẹn èmi ló rí bẹ́ẹ̀ mo wà lẹ́yìn ẹbí kẹ́kọ̀ọ́ sí kọ́ta máa ṣe fún ṣé nígbà tí yín lajọ wá bí mo dẹ̀ mọ orú ọmọ tó jẹ́ sórí sí wàá wà ò bá tẹ́ wọn lọ́rùn bí wọ́n á padà lọ sílùú òyìnbó tó ń gbé wọ́n lọ ṣe DNA test kí ló kọ́ wọn bẹ̀ láti lọ ṣe DNA test granddaughter wọn kí ni títí wọn wo máa wo tí ẹ sí kọ́ta máa fi ẹ ṣe ah, kí ni mo lè ṣe fẹ́ wo ọjọ́ ọ̀rọ̀ wọn ò tí ì pè sórí ìjọ tọrọ yẹn bá pé mo fẹ́ kí wo wà ń bẹ kémi wà ń bẹ kí wọlé náà wà ń bẹ káwọn fúnra ara wọn wà ń bẹ ẹbí kan náà ni gbogbo wa má wọrí mo wà lẹ́yìn ẹsẹ̀ kò sí nǹkan tó máa ṣe fún ẹ wọn lè ní ẹ láwọn lè dá ẹ láàmú kàkà bẹ́ẹ̀ wọ́n á padà lọ sí nǹkan ti wà. máa ní tán ní lẹ́yìn láyé nínú ayé ká rọra ṣe ká má bàa ṣẹ̀ṣẹ̀ ń gbẹ o mo mọ̀ pé dídì lọ̀rọ̀ yọ. dáríjì mi tó bá ti ẹ̀ ní ní ẹ̀ṣẹ̀ tí mo ṣe ẹ́ dáríjì mi gbogbo ìwà tó kì í wù tẹ́lẹ̀ ló ti wù tí mi dẹ̀ mọ nǹkan tí mo ṣe tí bá so oúnjẹ ò ní jẹ tó bá tiẹ̀ máa wá ṣìwò wà ní ẹ epo bẹ́ẹ̀ ti pọ̀ jù kò ní yọ ọkọ sọ pé ìyọ bẹ́ẹ̀ ti pọ̀ jù tó bá tiẹ̀ tún wá jáde lọ wà ló bí ọ̀sẹ̀ kọ̀ ò ní pè mí máa ń pè etí yìí ò ní gbé kọ́ mi ó tún wá ní sóbi tó lọ ó kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọkọ mi ó kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọkọ mi. olúwa ṣeun olúwa ṣeun. ọkọ mi. Um, tí n bá sọ fún ẹ pé mi ò lọ́ọ̀vẹ́ mo ń deceive ẹ tí n bá ń ṣò ẹ bí pé mi ò wà kẹrin sí ṣáìdẹ mo kàn tẹ́ láti avoid àwọn nǹkan kan ni ṣorí kò síbi tí mo bá wà láyé even láwùjọ àwọn ọ̀rẹ́ mi mọ́ ẹ̀kọ́ wọn wípé mi fi ìyàwó mi ṣeré mo love ìyàwó mi gan. ṣùgbọ́n nǹkan kan tó kọ̀ yé mi ni pé wọ́n ní bògiri yorùbá lanu aláǹgbá ò lè rí bẹ́ẹ̀ wọ̀ tí àṣírí ilé èèyàn ò bá ti tú sọ́wọ́ ọ̀tá ilé ènìyàn kì í dàrú there must be something tó ti ń ṣẹlẹ̀ nínú ilé yìí nǹkan kan ti ń wà tó jẹ́ pé bóyá òun rí i pé bóyá èmi náà ń wà kan tí ò dá sí ẹ ó wá wò pé ìwà wo ló lè máa wò láti máa fi retaliate padà tó bá ti lè mú obìnrin tóbìnrin pé ìyá ọkọ kọlé òun ò ṣe nǹkan tó dáa òun náà fẹ́ máa revenge padà pé kí n jẹ́ kí lè tòrò. ṣòpin ìgbà kan wà tí mo bá lọ jáde lọ tí bá ti lo bíi four hours ní tàbá ti máa pè mí ẹ ló kọ́ mi níbo ló wà kí ló ti jẹ kí ló fún ẹ jẹ tẹ́ ló wà pẹ̀lú ọ̀gbà tó yá o stop ẹ̀ o tiẹ̀ kí ẹ̀ mọ́ o fẹ́ mọ̀ bí tí mo wà in fact má pè ọ́n gbàgbà ẹ̀ eh, my dear mo ti ń bọ̀ ọ́n lé òkè ni máa jẹ wọ́n ní à ah, nǹkan tí bá báyìí náà ni máa jẹ nígbà wo ni gbogbo yẹn bẹ̀rẹ̀ kí n tó fẹ́ olúwa ṣeun mo mọ̀ ẹ́ mo mọ ìwà ẹ̀ mo mọ̀ pé tó máa ń sọ pé obìnrin obìnrin obìnrin wà caring you had the type but suddenly you changed everything talent tó ń pòkọ̀ bànújẹ́ fún ẹ talent tó ń bà mí jẹ́ fún ẹ talent tó ń sọ nǹkan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ tán sọ fún ẹ ẹjọ́ inú léwo ló ń gbé lọ tàbí ń dá lólè wa rú I don't understand you are the problem not me. Ṣeun, you are the problem. Auntie me. I know! Èmi náà. Mo mọ̀ pàǹtí ẹni. Gbogbo kùrùkẹrẹ àǹtí yẹn, wọ́n ṣe ń wá bí tọ́ ṣe ń ṣe. See, gbogbo everything ni mò ń rí. Táfọ́jú mi bá ṣe bí ẹni tí yóò rí náà, ó ṣàǹfetí gbọ́rọ̀. Ṣùgbọ́n mo kàn lè má fẹ́nu mi sọ jáde. Mo mọ bó ṣe ń lọ ṣeun. Èmi mọ̀ pàǹtí ẹni. But um, my was surprised yes i i want to do something pé àǹtí ẹ hmm, ẹ ó bá pè wọn. kí ni màá no no ìwọ kọ pé wọn ò fẹ́ kí wọn ni èmi náà fẹ́ kí wọn mo ti yé ń just. wọ́n ti rìn tó má ti gbé ó lè ṣe lóko gbúra. Ah. ṣeun leléyìí kí ló ṣẹlẹ̀ ẹ ló ṣeun. ẹ ló mọ́mí Bisola. kí ló ṣẹlẹ̀. Ah, ẹ wo ṣeun ni o. kí ló ṣe ṣeun kí ló ṣẹlẹ̀. It's all right. It's all right ju gbogbo ẹ lọ bí n ṣe fẹ́ nìyẹn ṣá. Ah, ó ti yẹ. dádì ṣé kò tẹ́ fẹ́ ṣe yìí ṣé kò ní léwu ṣá. ewu bíi ti báwo kò béwu dé àbí ṣé kò yẹ nítorí pé Wọlé is my only son. Hmm, so àwọn àwọn dẹ̀ sọ wípé téèyàn bá kú ọmọ ní wọlé dé ni hmm. tọ́gẹ̀dẹ̀ gan bá kú ọmọ ẹ̀ ló máa fi ń rọ́pò so kò kò béwu dé kò léwu kankan nù ó ti yẹ kò léwu kankan nù àtọ because eh, èmi fúnra mi mo fẹ́ travel mi ò dẹ̀ lè sọ pé ìgbà báyìí ni màá dé so gbogbo ilé iṣẹ́ yẹn wọn eh, láti fà lé lọwọ kò sẹ́lòmíì ti fẹ́ gbé fún tí bá gbé fóun á keep ẹ̀ busy á máa lọ up and down up and down òun náà mọ bá ṣe ń ronú bó ṣe máa bí up ibi tí mò ń lọ a lè sọ pé ó máa pẹ́ kó lọ rí bákan a lè lè ní máa rí bákan kó lọ but n gbọ́dọ̀ máa bring their in into my business. okay sir so, so change of ownership nìkan lè fẹ́ ṣe. Eh okay I'm má worry àá ṣe máa send sí email yín so I'll pick up from there. okay tètè bá mi ṣe ṣùgbọ́n. máa Okay, yín ṣe ẹ má worry. okay ẹ eh, change of ownership nìkan lẹ fẹ́ ṣe mi ò ṣàjẹ́ yín lówó no rárá ẹ jẹ wá lówó sá. kì í ṣe ìtẹ́tù quotation wá change of old lásán. ẹ má worry sá eh, eh, ẹ wà capable máa send ní enísọ̀la.

àǹtí mi ṣe bẹ́yìn náà lẹ sọ wípé kí n máa. ẹ̀yin lẹ sọ ni mo sọ kí ni. ẹ̀yin lẹ sọ wípé olórí burúkú mi ló ń gbé ilé ọkọ. èmi sọ bẹ́ẹ̀. tó tọ́ sí yín lẹ̀ máa ti. fúta ni. ẹni sùúrù jàre bí ṣe respect mi tó bí mo ṣe máa pọn ilé tó èyí lè máa kọ́ ìyàwó mi sí mi ẹ̀dẹ̀ ń darẹ̀ mi rú wáyé ẹ ṣe wọ́n ní mo ṣẹ̀yìn. ṣeun. lọ́wọ́ lọ́wọ́ ẹ má pè ṣeun. bẹ́ẹ̀ ṣe ń pè tẹ̀ fún láàdìbáyé sáwọn àdìbáyé burúkú tí kì í ṣe kó obìnrin gbé ní ọkọ. èmi ò fún ní advice burúkú o ṣé n ò kú olójókòó èmi ò fún ní advice burúkú o. wọ́n lè wá fún. mo ń sọ fún pé ó ṣe máa jókòó ní ọkọ ẹ̀gbọ́n kí a fi balẹ̀ lèmi ṣe fún o. àwọn advice rí èwo lọkùnrin fi ń balẹ̀ ní ọkọ tẹ́yìn sọ ṣọ́ọ̀dì rẹ̀ pè mí ṣá ẹ̀kọ́ rí mi ò pè é ẹ̀yin sọ fún ìyàwó mi àwọn ìwà tí wà tẹ́mi ò kì í wù ẹ̀dẹ́ mi wù ẹ̀dẹ́ sọ gbogbo mi wá di rí ẹ̀dẹ́ sọ ṣé ẹ̀dẹ́ òtẹ́ẹ̀lì kan ẹ̀ka mi mọ́ bẹ́ẹ̀ ìyàwó mi ń ṣó mi pé òun love mi mò ń ṣó ẹ̀ padà ẹ̀ lárídìí ni. Ah, ah. ṣé ṣé wọn ló sọ fún mo sọ párídìí ni ah. fún èmi sọ bẹ́ẹ̀. ẹ bọ́ra kó tó bẹ́ẹ̀ èmi sọ bẹ́ẹ̀. ẹ̀yin ò sọ wípé obìnrin àárín dì ló máa ń ṣòro ìfẹsọ̀pọ̀ ẹnu ni. èmi ò sọ bẹ́ẹ̀ o èmi sọ fún bọ́kàn ẹ̀ ṣì máa balẹ̀ lé ọkọ ni o. ìyàmísọ́lá ìjọ tí mo jáde bí ẹnu ọ̀nà ìwádìí sí gbọ́rọ̀ yìí mo dẹ̀ mú ohun yín ṣó ti yẹ yín sìn tí Yorùbá sọ ọ́ di ẹlárìndò obìnrin ló ṣòlọ́ sọ̀pọ̀ ẹ̀ lóde. nǹkan tèmi sọ kọ́ nìyẹn. ẹ lo àti ìyá Bísọ́lá ó hmm. respect yín gan. tó bá respect mi kò ah, ṣùfẹ́ náà. <laughs> ẹ wo màá jẹ́ kẹ́ mọ̀ wípé ṣẹ́rí màá sọ fún yín pé àwọn àna kan wà orí mu kì í pè. gbàgbé kókó padà sí ẹ lẹ́nu kóró gbá lẹ́nu ẹ kóró gbá ní ẹnu ẹ because tí bá wá tí wọ́n sọ fún mo ń dàgbà ẹ̀sà àbúrò mi pé kí n tiẹ̀ má bàa bàjẹ́ kí wá ṣe pé kókò á máa rí mi fi o. mi ì dẹ̀ fẹ́ sọ̀rọ̀. sọ̀tọ̀ tèmi kọ́ ló máa dá kọ̀kọ́ sọ̀tọ̀. history tèmi gbọ́ ìtàn tèmi gbọ́ ẹ wípé bàbá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ kan ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe kí ni wọ́n bímọ fún. kò tọ́ sí ẹlẹ́nu. èmi ò èmi ò kọ́ sí mi. kò tọ́ sí ẹlẹ́nu kò tọ́ sí ẹlẹ́nu kò tọ́ sí ẹlẹ́nu. ẹ tí ó jẹ ẹ tí ó dẹ̀ sí ikú ni kò sí ìmọ̀kú tó máa pa òun kò fi ara ẹ̀ balẹ̀ kò má fi ẹnu ẹ gbígbẹ̀kúgbẹ̀. ẹni ìwé atọ́ka ni mò ń kà mí ní ìta sí mi. múra sí kọ́ka. atọ́ka jẹ́ ká mọ̀ wípé bàbá àdìsá adébáyọ̀ adéhùn ọ̀hún tó tọ̀lẹ̀ ẹbí mọ́ atọ́ka ni wọ́n ti kà báwo lè fẹ́ mọ ilé ọkọ tó n tẹ́ ẹ̀ sí ilé ọkọ. ìyẹn èmi ìyẹn èmi. ṣé wàá lé ọkọ ni. ṣé wà tí wàá yín dáadáa ẹ wà nílé ọkọ. ṣeun sídìí bá bàjẹ́ tán tó nídìí ló máa dà tí ẹni mò ń kọ́ fún ẹ tí ẹni mò ń sọ fún ẹ wò ó wo wo wà á fi déètì èní wà á fi ṣètàn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá ti mú ọkọ ẹni tó ti kú fábílì ẹni lójú ẹni tí òun lè sọ kankan wà á pa mbẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé tó ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. but nothing will happen to you. ìwọ ìyàwó mi ò rí wọn see let me tell you something. ṣeun tọ́lọ́run bá ti ṣe ogun fún èèyàn tán ni wọ́n máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ogun tó ń bẹ ẹja ló ti jáde yẹn ṣùṣà ti no, no. èmi ti forgive ẹ o mo ti dáríjì ẹ tó bá ti mọ̀ pé o ò ní padà sí ìdí advice wọn mọ́ o ti tán nìyẹn. àtọ o ti yẹ. torí ìdùnnú ẹ ni mo fẹ́ ayọ̀ ẹ ni mo fẹ́. you know i love you as well èmi náà fọ̀rọ̀ ẹ ṣeré ṣùgbọ́n láti èmi gbọ́ àwọn ìwà tó ń wò nígbà tá à ń ṣe kí ni tá à ń kọ́ tá à ń ríra káàkiri yẹn tí mò ń lé ẹ wájú tó náà lé mi káàkiri yẹn òun ni kò padà sí. lẹ́dí àbí ìlú lọ ṣeun tó bá ti padà síbẹ̀ kò sí jà mọ́. àwọn ti padà sí ìṣòro ọjọ́ wọn ṣe máa nìtàn nílé iláyé nínú ayé kárọ̀ra ṣe ká má bá a uh, ṣe. mi ò understand nǹkan tẹ́ fẹ́ i don't understand every single time dáàdi máa sọ pé ẹ eh, àwọn ò fẹ́ kí n fẹ́ Sandra mọ́ ẹ eh, mo gbúdọ̀ filẹ̀ torí kìnnì ṣé ẹni ọmọbìnrin tẹ́ ń wù ìdádi tẹ́ ẹ bá mọ̀ máa jẹ́ kẹ́ mọ̀ lẹ́nu kì í ṣe ipa kékeré ni obìnrin yẹn ti kó nínú life mi now company tẹ́yìn sọ pé ẹ pẹ́pẹ́sẹ́ o ẹ fẹ́ kó nípa nu company yẹn mọ́ o ẹ fẹ́ kó vacate ẹ o kémi lọ máa ṣaṣojú ibẹ̀ there was a time tí company yẹn run bankruptcy this same lady ń bíbá yìí ló lọ takún lára ilé bàbá ẹ̀ tán wí fún tá fi boost the financial status company yẹn tí company fi ń ràn di mo ṣe bá yín sọ̀rọ̀ èmi náà me, me. Show ṣọ̀dẹ̀ now. i'm not daft Me show me go. náà dẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ yẹn bí mi ẹ̀ mọ̀ mi láti kékeré pé mi kì í ṣọ̀dẹ̀ nígbà tí mo ní mo rí irú interest làǹtìlàǹtì tí Sandra ní nínú life me. At your affairs me. more especially the company But any oh please carry on. ṣé tí ẹ rí àjọ máa office lọ sọ́fíìsì ni wọ́n ṣe rí gbogbo staff wa pátápátá eléyìí tó máa fi bá mi sọ̀rọ̀ òun no, máa ń bá Mm. she's the favorite. ọkùnrin máa di pé màá kó wa ń bẹ̀ kò sí nǹkan tí mò ń ṣe as a matter of fact àwọn nǹkan tó yẹ kí n ṣe she's capable of handling it do you understand somebody wo pé okay tá bá mm. padà wá sílé ó ti marry everybody mo kì baby alright since I also have other businesses that I handle ìwọ wà lọ́fíìsì and business tèmi wà flexible I can decide to be at home for three days ó depend on ìgbà tó bá need me ta so tó bá lọ i don't see anything bad in me you know doing the house chores i'm making sure that everywhere is fine She me le sonje fún ìyàwó mi ni ibo no kosi sí pé ọkọ ò lè sóúnjẹ we. ìyàwó ẹ̀ ibo náà kọ́ sí explain fún yín times without number She understand me, auntie. Muti so so so me mi ò lè fi Sandra lẹ o èmi ò lè fi lẹ you get me even àwọn ọ̀rẹ́ mi ìgbà tán rí pé àtọ́rẹ́ ah, mi bá dé bá sọ pé ah, orí mi tí mo wà nílé àmàlẹ́ àá ah, ṣé n ṣe pé ìyàwó ẹ̀ ti sọ ẹ́ di gbẹ̀wò dání pé ìgbà míì eh, ọjọ́ méjì ó lè máa wà sílé èmi dẹ̀ understand nature of business wa ìgbà mi wà máa wà meeting three days four days ó lè jẹ́ kó travel ni àwọn ọ̀rẹ́ mi ní eh, ìyàwó mi lè máa ṣàgbére báwo mo ṣe sọ pé èmi ni mo lọ́mọ ṣé mo gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo ti dáàdì bọ́ ṣe stress mi ó disturb mental health mi. Me ṣe máa gbọ́ mo lọ ṣe dna test ọmọ tí Sandra bí fún mi yes ìgbà tí result ẹ̀ máa jáde ó ṣò wípé èmi ni mo lọ́mọ ah. kò dẹ̀ wá ń ṣe dna test nìkan ni mo fi test ọmọbìnrin yìí i'm just saying it in her presence for the first time ah. àìmọye ìgbà tó jẹ́ pé ó máa lóun kúrò nílé mo lè ti lọ ṣọ́ mo lè ti dé àwọn èèyàn kó bá mi máa wò ó hmm. ibi tó bá ti lóun lọ ló ń lọ tó bá dẹ̀ ti ń bọ̀ ń lé ibi tó sọ pé òun lọ yẹn ló ti ń bọ̀ ń ẹ jọ kí ni mo fẹ́ lára obìnrin tí mi ì rí lára Sandra yeah kí ni mo fẹ́ ẹ jọ kí ni mo fẹ́ dadi wọ́n ti ṣe DNA test ọmọ wa o result dẹ̀ jáde ó dẹ̀ sọ pé èmi ni mo ní ọmọ. I'm the bona fide father and the biological father of our daughter. Mm, mm mi ò mọ pírọ́blẹ̀mù yìí o mi ò mọ pírọ́blẹ̀mù yìí ṣé rí àwọn Yorùbá ti sọ wọ́n ní tí èèyàn bá wá ẹni tí ó jẹ bàbá ẹ̀ lówó kiri tó bá yá ó máa pàdé ẹni tí bàbá ẹ̀ jẹ lówó ṣé rí pé ìwọ wàkuwà ẹ̀ dẹ̀ máa padà rírì kúrì kí ló kọ̀ yìí pẹ̀lú DNA test ọmọ ẹ̀ kí ló dé wàhálà yìí pọ̀ o máa wá sọ nǹkan kan fún yín lé ní ìjẹ́ yìí mọ̀ pé wọ́n rẹ́pù ìyàwó ibi tó sọ́dé yẹn yàgò mọ́bẹ̀ don't go further mm -hmm. don't go further and don't insult my late wife please mm -hmm. ah lẹ́bù ìyàwó mi mm-hmm. lẹ́bù ìyàwó mi ìjà tó wà parí níbi ni kò parí kò máa parí ẹ lọ má má dá nǹkan tí òun tó tó ní parí. ẹ̀gbọ́n mi ẹ ní sùúrù fún ayé mi ò tí ì dé mo mẹ́lẹ̀ bọ̀ lápò ni ẹ̀ẹ̀wọ̀n bóyá dúdú ni bóyá pupa ni ṣé rí ẹ̀ lè fẹ́ràn ìyàwó yín yẹn tó èmi nítorí pé èmi ló fi ṣe kòríkòsùn nígbà téèyàn ò kì í sílé tó yẹ pé wọn tíráfù káàkiri ni èmi àti ẹni kó lóun kó bá mi foríjì kó lóun kó bá mi tẹ̀lé fún nítorí obìnrin dáadáa ni wọ́n rèpù ẹ̀ lóòótọ́ bí mo ṣe ń bàbá rèpù tí wọ́n rèpù ìyàwó yín lọ́jọ́ sí ó doyún èmi àti ẹ̀ lájọ mọ àṣírí ó fẹ́ lọ́jọ́ ọdún yẹn mo ní lájẹ́ oyún tiẹ̀ ti wá láti yọ ọdún yìí kò gbọ́dọ̀ yọ o àṣírí yẹn wà láàrin èmi àti ẹ̀ tí kò bá sí ìtọpinpin tẹ́ ń tọpinpin kiri mi ò ní jẹ́ kẹ́ mọ̀ mi ò sọ fẹ́nìkan kì í ṣe pé wùn mí kí n sọ báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ ló kàn ọ̀rọ̀ tó jẹ́ kí n sọ oyún tó wá nígbà náà ló fi bí wọlé o. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀gbọ́n mi oyún tíyàwó yín ní ní ìgbà yìí ó fi bí wọlé ẹ̀yin lẹ wà wà kú wa. ẹ padà rí ìrìkúrì kí ló kọ́ yín pẹ̀lú dé ẹni tẹ̀sí ọmọ lọ́mọ kí ni ìyàwó ọmọ yín ṣe fún yín gangan kí ló ṣe fún yín kí ló ra àǹgbà yín tẹ́ fi sílẹ̀ kẹjẹ́ kó mí ọmọ yìí ọmọ gidi ni ọmọ yín sọ pé ọmọ dáadáa ni kí ló kọ́ yín bẹ́ẹ̀ tó bá wá ru yín lójú ẹ̀ tó ní ẹ lọ ṣe díẹ̀ ni ká rí ìyàtọ̀ bóyá rọ ni mo bá pa bóyá òótọ́ ni ẹ jẹ́ kí díẹ̀ ní jáde. àìmọ̀ lọ̀rọ̀ sí o ọ̀rọ̀ ló kọ̀rọ̀ àìmọ̀ ní sí o. and um, it's alright by me. I feel it is necessary I come to you in person to have the conversation with you. Okay. Um, result test Washidodo Atijadi and um, it saddens me to tell you that it came back negative. Are you serious? I can confirm that to you, sir. And um, I would want you to have the courage to take the result the way it is. Doctor. Yes. That result was negative. I can tell you it was conducted under the best procedure. It is negative. Huh? Mm. but doctor, please, I, I, you, are you sure there is no uh, lab mistake or mistake from somewhere? Like I said, the test was carried out under the best procedure with the best technology available around so I can confirm to you it is negative. Good. Good. You have to take out. Good. You really have to take out. And I have the result here. You just have to take out. This is your result. How come? How come? Honestly, when it is getting to situations like this, Back on me, Gene. it's like it's positive or negative and unfortunately this came back to us negative sorry sorry sorry Sorry, it's hard, it's hard, it's alright, doctor. Uh, I would, I would like to have now. It's ìbílẹ̀ ni ó ó tún lè yí padà bó bá dọ̀là pẹ́ẹ́nì tí ń da eru ṣálẹ̀ eru tọ̀lọ́ níkẹyìn ọjọ́ òun àṣẹ máa nìtàn nílé ìláyé nínú ayé kárọ̀ra ṣe ká má bàa ṣẹ̀ṣẹ̀ gbẹ o mo mọ̀ pé dídì lọ̀rọ̀ yóò lọ́títọ́ fẹ́ni ti lọ sókè sódò láti jẹ nìyàn nínú ayé zaramazina. ẹ̀yà zanima ayiwa zani azani ọ̀sìnìyà. ẹ̀dá ò mọ̀ pé ẹni tí ò mọ̀ ni ò mọ̀ o. Ah ǹbá mọ̀ o lọ́fin ni ǹbá ti mọ̀ o àìmọ̀ mà níṣẹ́ ni tí ń ṣiṣẹ́ tó tún wá ṣiṣẹ́ kiri láìmọ̀ pé lẹ́dùá nìkan nìkan lọ́mọ ohun tó pamọ́ o bí eré bí àwàdà bí òtítọ́ o ẹni tó ń pè àwo tó tún pa láàrin nà lè máa rí nǹkan kan nǹkan kan kan nínú ayé ń bí èmi ti kọ́ ẹ̀kọ́ o a kì í pé lẹ́rù ká tún pé lọ ṣọ́ o àìmọ̀ nílò títọ́ lóní fẹ́fẹ́ ni tí kò gbọ́n o pé ìrírí láyé àgbà tó mọ̀ yẹ. dadi mo ń gbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ àmọ́ mo kàn fẹ́ sọ fún yín pé nǹkan tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ èmi náà ti rò àmọ́ mo ti wá rí i pé kádàrá ló délé àdẹ̀kùndọ́ gbà fún kádàrá etí wo ló ń gbọ́ wípé bàbá tí mo mọ̀ láti kékeré pé kò ń ṣe bàbá tó bí mi etí wo ló ń bá mi gbọ́ mo ti gbìyànjú láti mọ́kàn àmọ́ èmi tíntín etí àwò gbẹ̀gìrì tábàánù kúrò tójú bá kúrò ń bẹ̀ ọkàn ò lè kúrò ń bẹ̀ ẹ wò ó. láti ṣe bí ọ. gbogbo ìbátan sá lórí ọmọ pátápátá ni mo sá lórí ẹ kò lè jẹ èèyàn ọba àdàlẹ ẹjọ mi òbí lè wá ṣẹlẹ̀ sí mi àti my age tí wọn fẹẹ fi mí sílẹ̀ ní wọn ìyá ọba ìṣúná ìyá ọba ìṣúná wọlé please please. Migilege magazege lagazinga, migilogo migilege lagazinga, àṣìṣe ṣiṣẹ́ kálẹ̀ ẹni tí ò dúró tó ṣiṣẹ́ kó lè jẹ èrè rẹ̀ o. Yẹ̀dá máa gbàdúrà bó ṣe ṣiṣẹ́ kó má ṣiṣẹ́ bẹ́ẹ̀ lómìíràn jẹ́. Ilé ayé ẹ̀kọ́ ni ìṣèníyàn ẹ̀kọ́ ni fẹ́ni tó ti mọ̀ tó ti kàn tó yẹ tíye má ni èmi sọ̀rọ̀ yìí fún o. àhẹ lóní ó ní ẹ̀yà ṣokùn ọmọ ẹ̀dùn mi ṣe mi kọ́ ní ṣe tiẹ̀ ohun tí a rò kọlà bá kí la wí fẹ́ẹ̀lì kí náà sọ fẹ́ẹ̀lìyàn o ká mọ nú ara wa náà o pé ohun tí a ṣe sì máa yẹ nìyàn o ojú bá fara balẹ̀ rí mu àìmọ̀ ni yéèyà àìmọ̀ ṣègì maganana zeniya àìmọ̀ ni ṣẹ́ńrí àìmọ̀ lọ̀rọ̀ ìjà sí àìmọ̀ ni àìmọ̀ ṣègbè magana na zenia àìmọ̀ ní ṣẹ́ńrò àìmọ̀ lọ̀rọ̀ ìjà sí o ọ̀nà bá dúró bí lè ní o ó tún lè yí padà bó bá dọ̀là With the box? Where are you going? Sandra, Shit gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ṣó nọ́mà sí ẹ mo kàn fi pé time títún ni mo fẹ́ lọ wábí kan fi mí pamọ́ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń lè ṣó tẹ́ ẹ lọ́rùn ni bí máa yẹn ṣe ń torment life mi àti ẹ are you okay with it <sighs> I've made my decision mo fẹ́ lọ wá bàbá tó bí mi lọ́mọ. I want to go search for my biological father. Um, mo lè kọ́kọ́ put up nínú hotel kan pending the time. But I have to leave. Ọkọmi, where are you going? O fẹ́ fi èmi àti ọmọ tó bí, o fi wá sílẹ̀ tó dẹ̀ mọ̀ pé àlókè mi lẹ́yìn ọ̀run ẹ̀ tó bá fi mí sílẹ̀ my life is messed up without you why are you going to leave me for what where are you going ta ló fẹ́ dàbí family tó ti ní already besides Ìṣọ̀lá kò sí father kankan anywhere else aside Mr. Albert, that man up there is your father. It's not my father. Yes. Kì í ṣe bàbá mi. And it can never be my father. Ọkọ mi. Kì í ṣe bàbá mi. Tó bá jẹ́ kó jẹ́ bàbá mi ni. Kò me. It's okay. Kò ní máa pin mí lẹ́mìí I just want to have my freedom. It's okay. It's okay. n bá dé bàbá tó bí mi lọ́mọ ó must show mi ní love and affection. there is no any father anywhere there is no father different from Mr. Albert please forgive him dáríjì wọn jó torí Ọlọ́run tí èrò tèmi is is in his old age He ló ti fẹ́ kán ti wọ́mọ mi lọ nísìn jẹ́ kí lè jẹ́ àṣírí láàrin nobody else will know the secret i beg you Joe, come mí dáríjì. questa, questa, questa. ẹlẹ́dẹ̀ ẹ̀bẹ̀ please please find somewhere in your heart to forgive me Emi fúnra mi mọ̀ pé mo ṣẹ̀ mo dẹ̀ ṣẹlẹ́dẹ̀ yọ nítorí tọ́lọ́run tó ń sìn mo fẹ́ kẹ́ dáríjì mi mo ti lọ fọwọ́ mi fa nǹkan tọ́wọ́ mi ò ní tó ó dẹ̀ ti já ju mi lójú ẹ jọ ẹ jọ please mo bẹ̀ ẹ́ mo bẹ̀ ẹ́ gbogbo ọ̀nà ni mo fi bẹ̀ ẹ́ dáríjì mi jọ nítorí tọ́lọ́hún mo dẹ̀ fẹ́ kó bá mi bẹ̀ ẹ́ wọlé wọlé ìgbà tó kó àṣẹ tó wà ń lọ tó fẹ́ fi mí sílẹ̀ ni. Huh? má bínú má bínú ṣe èṣù ni kò síbi tí fẹ́ tiẹ̀ sí mo dẹ̀ nígbàgbọ́ yìí pé kò síbi tí ọ̀nà fẹ́ tèmi sí rántí gbogbo bàṣẹ tó ń bọ̀ láti kékeré ẹ̀ gbogbo làálàá kókó mi lórí ẹ̀ gbogbo nǹkan tí òbí ń ṣe fọ́mọ ni mo ṣe fún ẹ mo fẹ́ kó rò tó bá fi mí lẹ́yìn sí at this my age níbo ni ti fẹ́ bẹ̀rẹ̀ níbo ni kí n ti mú ẹjọ́ ẹ̀yin méjèèjì ẹ̀yin méjèèjì ni mo fi ọlọ́run rẹ̀ please rọlá àwọn nǹkan kan nǹkan kan tèmi náà ti ṣe sí láìpẹ́ ẹ dáríjì mi. Sandra, I think I should uh, apologize to you. No, don't you shame me. It's just looking after us. It's just you, Joe. Please forgive him. No, no, don't do that. Don't do that. Don't do that. Don't do that. Don't do that. Please. àtúntì ọ̀pá. àìmọ̀ ni àìmọ̀ sì kì í magalanga bá dúró padà bó bá dọ̀la pẹ́ni tí ń da eru ṣálẹ̀ eru tọ̀lọ́ níkẹyìn ọjọ́ òun á ṣe máa nìtàn nílé ìláyé nínú ayé ká rọra ṣe ká má bá a ṣẹ̀ṣẹ̀ bẹ́ o mo mọ̀ pé dídì lọ̀rọ̀ yọ o lọ́títọ́ fẹ́ni ti lọ sókè sódò láti jẹnìyàn nínú ayé sáramásìnà ẹ̀yà sani máa ń wọ́n sani àzàní ọ̀sìn ni ọ́. tí ò mọ̀ ni ò mọ̀ o ǹbá mọ̀ o lọ́fín ni ǹbá ti mọ̀ o àìmọ̀ mà ni tí ì ṣiṣẹ́ tó tún wá ṣiṣẹ́.